téèyàn bá dẹ̀ lọ dìbò ẹni tó sign contract ni o o ti kọwọ́ bọ̀wé wípé àjọṣepọ̀ kẹjọ dìbò kẹjọ ṣàjọṣepọ̀ based on constitution tẹ fẹ́ fi dìbò constitution tẹ fẹ́ fi dìbò ẹ ti fọwọ́ sí o o ti fọwọ́ sí so tó bá wá dé lẹ́yìn ìgbà yẹn kó wá ní ah, mi ò win o. Ah, wọ́n ti cheat mi o ó máa jà a. Ah. ọlọ́run ní jẹ́ ka jà jẹ̀bi ọlọ́run ní jẹ́ ká jà ìjẹ̀bi so ewu wà nú ẹ̀ gan téèyàn bá jà ń gbà yẹn wọ́n fẹ́ para wọn nu tán tọ́rọ́ ọmọ ní pé èèyàn yẹn fẹ́ dàlúrú ni pé nítorí kò ń òyìnbó fẹ́ dàlúrú bọ̀tẹ́ táwa ń ṣe ń sìn ẹ̀tọ́ wa ni. torí ìgbà tọ́lọ̀ ní kèmi wọ yorùbá náà nǹkan tí mo kọ́kọ́ ń pariwo ẹ̀ ní ẹ̀tọ́ wa gbogbo nǹkan tó ṣe jẹ́ ẹ̀tọ́ wa ni mo kọ́kọ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé self determination wa àìtọ́ wa ni ẹyọ nìyẹn indigenous people ni wa another one nìyẹn so double ni double barẹ̀ ni double ni double là ń lò so pẹ̀lú double yẹn kò tiẹ̀ yẹ kí ìnira kankan wà rárá torí ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá ní àpapọ̀ ìlú nàìjíríà àgbáyé pọ̀ yẹn náà wọn kàn mọ bó ṣe jẹ́ ni wọ́n mọ̀ pé oríṣiríṣi aṣọ oríṣiríṣi oúnjẹ oríṣiríṣi nǹkan ló wà ní ibi tí wọ́n pè nàìjíríà wọ́n kàn rò pé ó kàn ní ẹ̀yà ni wọ́n kàn rò pé ó kàn pọ̀ ní wọ́n mọ̀ pé orílẹ̀-èdè ni. bọ̀ǹgbà tí mo dé mo wá notice láwọn ìrìn àjò tí mo rìn mo notice pé ah kò sí template kò sí structure kò sí position ẹ bá tiẹ̀ tún béèrè orúkọ kò sí ah kí ló ń ṣẹlẹ̀ kò sí central account ìgbà tó yá wọ́n ti wọ́n ti wọ́n ṣe kò sí nǹkan kan tá a lè náwó sí pé à nǹkan tó ń fowó tí àwọn ọmọ Yorùbá ń pa nǹkan tó ń fi ṣe rèé tẹ́ pé a máa rí ní orílẹ̀-èdè Yorùbá táwọn èèyàn máa tọ́ka sí pé àwọn ìjàngbara Yorùbá nation àwọn ẹgbẹ́ àwọn àpapọ̀ ẹgbẹ́ tí wọ́n kóra wọn jọ torí mi ò ṣẹgbẹ́ so mi ò lè morúkọ wọn yàtọ̀ sí àwọn <laughs> àwọn ètò jẹ́ kínní nìkan náà ni àwọn alátakò ara wọn so àwọn yẹn ni kò sí kankan on the ground ìgbà tí èmi dẹ̀ máa dé ọjọ́ ti lọ a ti súnmọ́ a fẹ́ dìbò yìí bọ́n mo mọ̀ pé kì í ṣèmi mo fẹ́ ṣe mo mọ̀ pé ọlọ́run ni kò dẹ̀ sí nǹkan tó wà impossible fọlọ́run alágbára lọ́lọ́run ọlọ́run ló wá ń bá wa ṣe ọlọ́run ló ń tì wá lẹ́yìn àkọ́kọ́ ibi tí ibi tí mo ti rí pé ah ṣé bí mo ti mọ̀ mo sọ ni ẹ lọ́wọ́ fídíò mi náà wípé wọ́n ní kàn máa ti Yorùbá nation kàn fi gbé wọ election year mo sọ lọ́wọ́ bẹ̀rẹ̀ bọ̀ èmi wò pé àìrọ pẹ̀ládúró ìyá tó wà nílẹ̀ àwọn tó ń ṣe iṣẹ́ Yorùbá nation yóò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ bọ̀ǹgbà tí mo dé mo wá notice pé ah ah wọ́n máa ń ṣe delay any small thing delay kí ló dé kí ló fà á ẹ kọ lẹ́tà sí olórí ìlú èyí tẹ́ pé a ti kọ àìmọye lẹ́tà lẹ́tà ti lọ rẹpẹtẹ over ọlọ́run ló mọye over hundred ẹyọ kan péré ọ̀la ni ọ̀la mo ní nǹkan ti ṣẹlẹ̀ <laughs> ara wa ń fún mi pé oh my god ee ewu rèé èmi náà wá mọ̀ pé ogun fẹ́ dé tí n bá ti lè jà lórí pé dìlé yìí mo mọ̀ pé ogun ni èmi fúnra mi mọ̀ pé ogun ni that's why tẹ́ pé gbogbo àwọn tán kóra wọn síta tán gbé èbú tán soríṣi tán sọ nǹkan tán mọ̀ kò kàn mí torí kò yé wọn wọn ò ní ìmọ̀ nípa nǹkan tán ṣe tán bá ní ìmọ̀ nípa nǹkan tán ṣe ni wọ́n á wo ibi tí nǹkan ti bàjẹ́ dé ibi tó ti ń bọ̀ ibi tó dé àti ibi tó lọ pé ìparun ni kò sí alternative o ibi tó ń lọ yẹn tí mo ní mi ò fẹ́ sọ ìparun ni mo lè sọ yẹn fún yín ìparun ikú àti ìparun tí ò ní ṣe ìpín ọmọ Yorùbá láíláí ìgbà tẹ̀mí wá ti ń jà wípé à ó ga ò ìdílé yìí wá ń pọ̀ ọ̀la ni ọ̀la ni à ìgbà tán máa jàjà kọ lẹ́tà wọ́n tún fún ní ààyè tó pọ̀ pé àwọn fún olórí ìlú di ìgbà báyìí mo ní ọlọ́run o kábíyèsí o ṣé àwa ló yẹ ká fa àsìkò ni kí ni nǹkan tá a fẹ́ kọ sínú lẹ́tà tí ẹni tó jẹ́ olórí ìlú òmò ń pa tá a lè sọ fún wípé mo fún ẹ níjọ́ kan mo fún ẹ for eight hours ó pẹ́ jù ọjọ́ mẹ́ta táwa fúnra ara wa táwa ń fà á tá ń fà á gùn ọmọ yorùbá ọmọ ọmọ yorùbá dákẹ́ bọ̀tẹ̀ mi ti rí pé bí ìpè mi máa takò èmi ti mọ̀ pé ogun ni tá a bá sọ nǹkan kan wọ́n á ti gbé síta nǹkan tí ò yẹ kó bọ́ta tó lè fa àtakò fúnrìn àjò yìí mo ní wàhálà fẹ́ dé but wàhálà ò ní dé bá wa <laughs> ìgbà tó yá tí gbogbo yẹn torí pé kò ràn mí kò affect mi pé mo ṣáà ń ṣe pé mo dandan ni dandan ni ni áá ah, ah, òmìnira Yorùbá yìí twenty twenty two ni dandan ni wọ́n wá wò ó kè kí ló kó wọ́n bá ya kúkú bọ́ sí mídíà wọ́n bá kó wọn jọ ó wá di abábọ́ sí season of the bunking season one season two season three ó bá di the debunking lórí ní tí ò ń ṣe òótọ́ tá a bá sọ̀rọ̀ báyìí tá a sọ̀rọ̀ òtítọ́ tá a sọ̀rọ̀ ìyànjú tá a sọ̀rọ̀ òtítọ́ fún ọmọ Yorùbá debunking máa tẹ̀lé lórí irọ́ torí tá a bá ń sọ wípé à ń retí ìlú kan ló ṣẹ̀ṣẹ̀ máa yọ ọ́ ló pẹ̀lú a jẹ́ pé títí Jésù máa fi gbàgbé táyé máa fi parẹ́ àyẹn la máa dúró dè torí kò sí ààyè fún ìlú kankan láti lọ yọ ìlú kankan kúrò lóko ẹrú kò sí ààyè lágbàáyé nígbà tẹ́yìn tẹ́ni ìlú ò bá lè yọra yín ẹjọ́ kí ló kan ẹ tó fẹ́ wá yọ yín yẹn ẹjọ́ bá bíbí kí ló kàn án yàtọ̀ sí pé bóyá ó fẹ́ kó yín mú yín lóko ẹrú ó fẹ́ kó yín sóko ẹrú kí ló kan ẹ náà láti wá yọ yín kúrò wọn bá bẹ̀rẹ̀ sí oríṣiríṣi fọ́múlà àwọn kan tún gbé ah, UK ní tí UK ò bá fọwọ́ sí i tá amẹ́ríkà ò bá fọwọ́ sí àti un ò bá fọwọ́ sí náà bá bẹ̀rẹ̀ rọ́ọ̀lì so each debunking wọ́n fi ń delay torí àwọn èèyàn kàkà kí wọ́n máa ronú àròjinlẹ̀ lórí tó ń bọ̀ tó ti wà ńlẹ̀ tó ti bàjẹ́ tó wà ńlẹ̀ àti tó ń bọ̀ ọ̀tọ̀ ni tán gbé dání distractions òun náà gbé dání ọkàn tó yẹ kán fi ra àròjinlẹ̀ ibi tán wà condition tán wà pé kò da kò normal wọn ò ṣe yẹn o debunking náà ń gbé dání ẹ ó sọ báyìí kò sọ báyìí ó wí báyìí kò wí báyìí ó kí eléyìí kò kí eléyìí ó jẹ eléyìí kò jẹ yẹn ọlọ́run ní jẹ́ kí èdè mú wa àṣàṣì ò ní ràn wá yẹn náà gbé ọmọ yorùbá lọ́wọ́ o tí ò dẹ̀ sásìkò tí ò sí táyì mo dẹ̀ ń sá eré mo sá eré yẹn wípé irọ́ mi ò ní gbà mi ò ní gbà mo ṣáà ń sá eré yẹn ni oríṣiríṣi irọ́ ni kò jẹ́ káwọn rí kò fi hàn wọ́n ẹ jọ kí ló ṣe ẹ̀yin tẹ̀ ń sọ pé kò jẹ́ kẹrí kí ló dé tẹ̀yin náà ò ṣe ti yín ẹ wá hàn síta wípé àmọ́ ti ṣe tèmi òun rèé o kí ló dé ìrìn àjò tẹ́ mọ̀ wípé ìrìn àjò yẹn ó ní ọgbọ́n ó ní ọgbọ́n ó ní àìdíà nínú mò ń bọ̀ lórí ẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn o a bẹ̀rẹ̀ debunking delay ni o kò sí nǹkan kan náà ju ìdílé o distraction ni o káwọn Yorùbá má bàa ronú nǹkan tó ń ṣe wọ́n ni o kọ́ má bàa ronú ipò tán wà ni o kọ́ má bàa ronú solution ni o kọ́ má bàa ronú pé à ọ̀nà àbáyọ ilé ni ilé là ń lọ ẹja máa lọ́lé ilé ilé oríṣiríṣi là ń gbọ́ oríṣiríṣi òyìnbó oríṣiríṣi ìtàn tí ò bá ọmọ Yorùbá mu tí ò ní ìkọ́kọ́ ṣe ọmọ Yorùbá ìgbà tí Biafra ogun Biafra kí ló kan ọmọ Yorùbá pẹ̀lú ogun Biafra ipò ipò ló ní origins root ogun Biafra náà ìjà ipò ni òun ló di bẹ́ẹ̀ àwọn ò ja ìjà ipò náà ilé la là ń lọ a ní gbogbo nǹkan tó wù yín ká ti ṣe fún wa gbogbo nǹkan tẹ́ ti ṣe òkè àti gbọ́ ẹ ṣe à ń lọ lè wa ṣá ibi tọ́nà ń dá wa sí ó ṣe dọ̀nà ilé là ń lọ wọ́n bá bẹ̀rẹ̀ ṣẹ́rí gbogbo debunking eléyìí eléyìí irọ́ ni o irọ́ ni o káwọn èèyàn má fọkàn sí nǹkan tó ń ṣe wọ́n ni o kọ́ má fọkàn sí pé ah kò sọ́pṣọ̀n nílé ni wọ́n ṣàfẹ́ dà wọ́n lọ́kọ̀ọ̀rù títí tí wọ́n ṣàtì wọ́n gbà wọ́n bá tún wọ amalgamation míì wọ́n bá lọ dìbò míì wọ́n bá jà jàjà ṣan máa ní kẹ́ ní sùúrù náà ni gbàtẹ́ bá jà tẹ́ bá ní ẹgbà yín lẹ́wìn wọ́n á fún àwọn kan ní nǹkan wọ́n á fún àwọn kan nípò wọ́n á fún àwọn kan lówó wọ́n bá gbàgbé everybody everybody náà bá gbàgbé wọn pátá wọn ò bá ṣe nǹkan kan mọ́ wọn wá dáhùn èmi kọ́ ni mo ṣe o is the lost doing ọlọ́run ọba ló ṣe àwọn tó ń béèrè pé kí ló ṣe màá dẹ̀ sọ ìdí tí mo ṣe ní ìrìn àjò yìí báyìí fún yín pẹ̀lú àtìlẹyìn ọlọ́run mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ná láti ṣe ìṣítí lóòótọ́ ojú àwọn èèyàn ti là làásì kínní ọlọ́run wá lò mí pé ó yá lọ́ máa ṣí wọn létí ṣàlàyé nǹkan tí ò yé wọn fún wọn sọ nǹkan tí ò yé wọn fún wọn jẹ́ kó mọ ẹ̀tọ́ wọn a bẹ̀rẹ̀ lórí yẹn ìgbà tó yá hmm, tí mo mọ̀ pé inú ìlú yìí kọ́ ni wọ́n ti ń control ìlú yìí wọ́n sọ yẹn fún mi mo mọ̀ ni confam ni èmi ní fàtẹ̀ lọ́wọ́ torí ọ̀nà tèmi ti gbà rí ìta ni mo fi wá wò pé ah ah ọgbọ́n wo là ń dá sí kínní ọ̀rọ̀ mo gbọ́n ta orí mo wò pé a ah, ṣe bí orílẹ̀-èdè ni wà náà ọlọ́run dára lórílẹ̀-èdè ni náà ilé ìlàdẹ̀ wà náà káwọn amúnisìn tó dé kí ló ṣẹlẹ̀ bọ̀ǹgbà tí mo wá gbọ́ nǹkan tí mo gbọ́ níta ah ìgbà mo fi wá ní òkè ẹ jẹ́ àṣẹ o èmi kọ́ o torí ìgbà tí mo mo pé three ìgbà tó yá mo pé five million èmi gan tún wora mi nígbà tí mo wo clip yẹn ẹ mo nígbà wo ni mo sọ bẹ́ẹ̀ ah five million èèyàn ah mo ní ìwọ Ọlọ́run ṣàánú fún mi ah five million àti three hundred thousand wọ́n máa ẹ wọ́n máa dìde fún ẹni standing ovation ni tó bá jàjàrí petition hundred thousand five million mo ní ṣèmi ni mo sọ ah ẹ mo ló ti tán ṣé ẹ̀ ń rí ọlọ́run báyìí àmọ́ ah, ọlọ́run fẹ́ ó fẹ́ dára ọlọ́run fẹ́ ṣe ìyanu ni o mo lọ́lọ́run fẹ́ dára ni o ó fẹ́ ó fẹ́ fi agbára ẹ̀ ọba ṣì ń dára fúnra rẹ̀ bí eré bí eré à ah, ọlọ́run ló mọ iṣẹ́ tí gbogbo wa ṣe mo àwọn a ní àwọn kan ní àkáì mo dẹ̀ mọ̀ pé tó bá yá ta máa ṣe museum yẹn láṣẹ ti ọlọ́run torúkọ gbogbo àwa ta sign tó wà bẹ́ẹ̀ over five million ni o táwa ta sign o. No tórúkọ wa gbogbo àwọn fọ́tò kan ti ní àná àwọn ọ́díò kan àná àwọn fídíò kan tó jẹ́ pé gbogbo wàhálà táwọn èèyàn ń ṣe gbogbo oríṣiríṣi wàhálà tó ń ṣe kí five million lè pé a gbogbo ọmọ Yorùbá dìde abádìde tán hmm. ọmọ Yorùbá ti ń ṣe declaration tẹ́lẹ̀ wọn mọ̀ wọn mọ̀ pé petition yẹn declaration ni kéèyàn ṣe declaration ni pé nǹkan tó ń wù ẹ́ òkè orílẹ̀-èdè Yorùbá wù wá so gbogbo ìgbésẹ̀ tá a bá gbé tá a fi hàn síta wípé à ń gbé ìgbésẹ̀ yẹn a mú fúlàgì dání ni a wọ t-shirt ni a dé fìlà ni à ń kọrin ni a ṣe gbogbo ẹ̀ ni à ń declare ni pé ilé ìwọ là ń lọ pé àṣemọ ilé là ń lọ declaration nìyẹn gbogbo ẹ̀rí declaration nìyẹn evidences ẹ̀ nìyẹn ṣẹ́ni ìgbà tá a ṣe petition ah, ẹ̀rí bá dé èmi náà báyà tún bùgà wípé ẹ ta fi ṣe five million mo ní àní referendum kan ṣe àṣìṣe referendum nìyẹn o èmi ò tẹ̀ kọ́kọ́ mọ̀ pé wọ́n máa tún lu jìbìtì referendum kó tó di pa gbọ́ àṣírí pé ẹ tẹ́ bá dán o. wọ́n ti fún àwọn àìmọye fúlàní ní identity yín wọ́n á dìbò báyìí wọ́n á dẹ̀ yàn yín tẹ́ ilẹ̀ fúnra yín ẹ̀yọ́ mo nílẹ̀ ah mo ló tiẹ̀ ti da five million wa iná petition yẹn a ti ṣe referendum mo yà tún bọ́ta níbi tán ti ń control mo yà sọ fún wọn pé ẹjọ́ o ṣé ẹ pé kéèyàn tó rí five million ah ah wọ́n ní in fact ẹ eh, ẹ eh, eh, ọ̀tẹ̀gan níhẹ o àwọn ọmọ Yorùbá gbìyànjú lẹ́yìn tí wọ́n máa ń sọ wípé ọmọ Yorùbá ẹnu ò kí ń kò àìrọ́ ni dẹ̀ ẹnu yìí kò dáadáa wípé ẹ gbìyànjú ẹ̀yẹn náà dúró fún referendum ó dúró fún exit wa kúrò ní Nàìjíríà ló bá tán lọ́lọ́run bá ṣèyanu tá a bá kúrò lórí yẹn lọ́lọ́run bá tún sọ fún mi pé kọ letter of recognition tàbá ní mo kọ sí almost two hundred one hundred and bóyá forty something or fifty something mi ò rántí sìn but tàbá tún wá ní àwọn èèyàn bọ̀rọ̀kì ní àbíkí náà ń pè káàkiri àgbáyé ọlọ́run ti jẹ́ kí n ṣàmọ̀ lóríṣiríṣiríṣi àtúnkọ́ sí gbogbo àwọn yẹn kí là ń kọ́ fún kò sẹ́ni tó mọ̀ wá mọ́ ní yorùbá àwọn míì àwọn míì gan ò tiẹ̀ mọra wọn yorùbá pàápàá tó tẹ bá gbọ́ nàìjíríà nàìjíríà lè máa máa so káàkiri àgbáyé ọjọ́ ti lọ láti eighteen something láti ìgbà tán tí wọ́n ṣe amalgamation nineteen fourteen sísì ta ló rántí kí ni ìgbà àwọn cassette ta ló rántí yẹn ṣe ẹ mọ̀ọ́rù fóònù tán ló ń gbà yẹn ẹ mọ̀ọ́rù kọ̀ǹpútà tán ló ń gbà yẹn ta ló rántí mọ́ so a ń láti fira wa hun ayé a dẹ̀ ń láti pe yorùbá jáde gbogbo abá bẹ̀rẹ̀ sí ní ṣe gbàtọ́ ọlọ́run tí mo ti ṣe ọlọ́run ní kí n sọ fún gbogbo ọmọ yorùbá pé kí gbogbo wa ṣe gbogbo wa ṣe o abá bẹ̀rẹ̀ sí ní kọ́ àǹkọ́ àǹkọ́ a tún kọ́ akọ́ sí orílẹ̀-èdè nàìjíríà bí o àtolórí àtàwọn political eh, ni ọmọ yorùbá kọ lẹ́tà sí o wọ́n rí gbà o wọ́n rí gbà gbogbo alájọṣe o àwọn tó bẹ̀rẹ̀ ẹ̀rí ẹ̀rí nìyẹn o ẹ̀rí nìyẹn gbà tó yá a bá tún wò pé ah in the meantime kí la lè ṣe gbà tá a ṣe recognition pé kán mọ̀ pé yorùbá orílẹ̀-èdè kan wà ń bẹ́ o ó ti ń jẹ́ bẹ́ẹ̀ o kámúnisìn tó dé o alédè tiwa o anílẹ̀ wa o aláṣà wa o àṣà ń polongo káàkiri gbogbo ayé bá mọ̀ wá ló wá di pé tán bá rẹ́ lómi wọn a máa ní iṣẹ́ nàìjíríà bí yorùbá nation wọ́n béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ yorùbá ṣé nàìjíríà ló ti wá àbí yorùbá nation àwọn ìwé orílẹ̀-èdè tó wà ní òkè òkun wọ́n bẹ̀rẹ̀ sí béèrè ìgbà tó yá la bá tún gbèsè là ń gbèsè la bá tún ní à ẹ jẹ́ a passport a bá ṣe àwọn tọ́lọ̀ fún ní ẹ̀bùn ẹ̀ ní o àti ọmọ wa kékeré kan tó fọwọ́ yà á mo ṣì ń tọ́jú ẹ o a máa lò lórílẹ̀‐èdè yorùbá lágbára ọlọ́run gbogbo àwọn tán yá yẹn ọpọlọ wọn ò ní waste gbogbo nǹkan tán yá yẹn la máa lò tó máa wà ní ìrántí pé wọ́n yà ń gbà yẹn lágbára Ọlọ́run ní abáyà la bá tún dìbò la bá tún ṣe passport ìyẹn máa jẹ́ kí n lè sọ fún wa eh, update lórí passport ṣẹ́rí ìgbà tá à ń ṣe ń gbà yẹn kò tí ì sẹ́ni tó fẹ́ print ẹ̀ fún wa wọ́n nítorí a kì í ṣe orílẹ̀-èdè wọn fẹ́ pé mo fẹ́ sọ fún yín pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bẹ̀ láti ẹ̀yìn ọlọ́run nítorí àwọn protocol tó wà lábẹ́ a lè sọ pẹ̀lú àtìlẹyìn ọlọ́run àwọn tá a fi ẹ̀rí hàn nípa a ti wà lórílẹ̀ o a ti ṣe declaration wa o àgbáyé ti gbọ́ o àgbáyé ti mọ̀ o ọ̀run gbọ́ ayé mọ̀ òní declaration wa o àwọn kan máa lé mi ni mo tọmọ ṣe ah, báwo ló ṣe máa jẹ́ èmi nìkan ṣé èmi nìkan náà ni mo ń èmi nìkan ni mo ń gbé flag mo ń ṣe rally mo ń ṣe mo wọ tíṣẹ̀ èmi yìí kan ṣoṣo náà ni mo ṣe gbogbo ẹ̀ gbogbo rally tó ní kálukú ń ṣe látijọ́ èmi ni èmi nìkan ni mo ṣe gbogbo tíṣẹ̀ tó ní kálukú wọ̀ látijọ́ èmi nìkan mo ń wọ̀ gbogbo flag tó ní kálukú ń gbé káàkiri látijọ́ èmi nìkan ni mo ń gbé gbogbo orin tá a bá ń kọ káàkiri káàkiri national anthem yorùbá èmi nìkan ni mo ń kọ káàkiri àgbáyé ṣẹ́mi nìkan ni ṣé bí gbogbo wa ni gbogbo nǹkan tá a dẹ̀ ń ṣe yẹn declaration ni ẹ wo lèmi ṣe ń bẹ̀ ọlọ́run fún mi ní ìmọ̀ wípé yá ẹ kó jọ ẹ sọ di document ẹ fi hàn ayé porílẹ̀-èdè nìyí documentation yẹn òun la ṣe o a dẹ̀ fi hàn àwọn tán láwọn bá wa tẹ passport tẹ́lẹ̀ pàkínṣe orílẹ̀-èdè bàtà fi hàn wọ́n wọ́n ṣe gbà nìyẹn o wọ́n recognize ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ ìrìn àjò àti print passport ọmọ Yorùbá ṣùgbọ́n àti print passport ó máa ń take time so tá a bá ti bẹ̀rẹ̀ ìjọba fìdíhẹ́ in the meantime títàn máa fi passport máa fi ready bóyá travelling document la máa máa lò òun la máa lò but mo lè fún mo lè sọ fún yín pé pẹ̀láṣẹ Ọlọ́run passport orílẹ̀-èdè tó fẹ́ bá wa ṣe orílẹ̀-èdè yẹn ó ti gba declaration wa pé orílẹ̀-èdè ni wá wọ́n dẹ̀ ti wọ́n dẹ̀ ti ń ṣe ìtẹ̀síwájú lórí ẹ̀ wọ́n ti ń ṣe ìtẹ̀síwájú lórí ẹ̀ àwọn kan ní ẹ lọ mú proof wá ẹ ṣe kinní kan ẹ tí passport bá jáde ń sì jẹ́ bí ẹ máa rí proof torí tí a jẹ́ orílẹ̀-èdè ká fẹ̀rí hàn wọ́n wọn ò lè gbà torí passport ò ṣeé tẹ̀ ó láwọn security code tó mẹ́nì tẹ́m tó wà nù ẹ̀ tó tẹ bá mu dé ìlú kan ìlú kan sí ìlú kan gbogbo wọn wọn ní uniform uh, security yẹn ìwọ tó o bá dẹ̀ ṣe orílẹ̀-èdè kò yẹ kán ṣe fún ẹ so mátàdé ti fi hàn wọn pé ah orílẹ̀-èdè ni wà àti di orílẹ̀-èdè o ọlọ́run dẹ̀ ṣe yanu wọ́n gbà wọ́n ti ń ṣe báyìí ìrìn àjò ti wà lórí ẹ̀ nígbà tá a ṣe ìyẹn tán láàárín nǹkan tá à ń sọ yìí à ti ṣe ìpalẹ̀mọ́ oúnjẹ o pé tó bá di kóníkàkù dúró ebi ò gbọ́dọ̀ pa ọmọ Yorùbá Ọlọ́run tún ti fi wá mọ̀nà bá ṣe máa ṣe ìpalẹ̀mọ́ oúnjẹ Ọlọ́run fi wá mọ̀nà pé àwọn tíìmù kan wà tó jẹ́ pé nípa iná ni tiwọn tọmọ Yorùbá bá ti bẹ̀rẹ̀ báyìí mímú iná iná gbogbo àrùn ọ̀rọ̀ iná yẹn ó máa lọ à ń lo jẹnẹrétọ̀ yẹn kí a fẹ́ fi ṣe èèyàn lè nílé o as backup o nítorí extreme weather èèyàn lè nílé bọ̀ tí pé múná lọ ẹ̀ wọ́n á ṣàlàyé kan tó múná lọ náà àwọn tíìmù tó máa ṣe yẹn orílẹ̀-èdè Yorùbá àìsùn ni àdáwọ́ dúró mo dẹ̀ ń ṣe nìyẹn bí mo ṣe ń ṣe bọ́lọ̀ ṣe ń fi yé mi láti ṣe tí gbogbo wa àpapọ̀ wa àjọ ń ṣe gbogbo alájọ ń ṣe èwo làtakò èwo lèébù <laughs> mo kàn rò páwọn kan láìka àti máa bú èébù nù gbọ̀ngbà tó yá mo wá fira mi lọ́kàn balẹ̀ mo ní ó ti yé mi àwọn satanic agent lélẹ́yìí o àwọn tó ń fẹ́ kí àwọn èèyàn tó ń fẹ́ kéèyàn kó lóko ẹrú ṣe mọ̀ pé tí àwọn èèyàn wà lóko ẹrú yẹn wọ́n máa ń ta sóòlù wọn fún dẹ́bù ni àbẹ tó fẹ́ ṣe ritual ní ta sóòlù ẹ̀ fún dẹ́bù àbẹ tó fẹ́ hùwà àbàjẹ́ kan kò ní ta sóòlù ẹ̀ fún dẹ́bù ṣe é gbọ́ pé kí ọmọ èèyàn nílùú àpapọ̀ nàìjíríà tá à ń sọ yìí àbọ̀ ọmọ yorùbá kó máa lóun bá jásùn ah! wọ́n ta sóòlù fẹ́ eh, dẹ́bù ni nǹkan tó fẹ́ máa ṣe nìyẹn wọn ò fẹ́ kí ẹnikẹ́ni máa yan Ọlọ́run mọ́ wọn ò fẹ́ kí ẹnikẹ́ni mọ òótọ́ mọ́ wọn ò fẹ́ kí ẹnikẹ́ni ṣe déédéé mọ́ ibi náà fẹ́ kí ẹnikẹ́ni máa ṣe àwọn ni àwọn ránṣẹ́ wọn náà sọ oríṣiríṣi lórí lórí íńtánẹ́ẹ̀tì yẹn lórí mídíà àwọn ránṣẹ́ wọn náà ń bú ègbú yẹn àwọn ránṣẹ́ pé kí ọkọ káwọn èèyàn dúró sínú òkùnkùn kọ́ má kó òun ìmọ́lẹ̀ kọ́ má kó olókùn kọ́ má wọ̀ mọ́lẹ̀ kọ́ má kó olóko ẹrú àwọn ránṣẹ́ wọn lẹ rí lórí mídíà lóríṣiríṣi tó ń bú ègbú tó ń sọ̀rọ̀ yẹn kó kàn torí èmi ti mọ̀ pé ìjà <laughs> good and evil ni light and darkness ni mo mọ̀ yẹn mo mọ̀ pé ìjà ẹ̀mí ni ìrìn ẹ̀mí ni ní tí mo mọ̀ ni torí mo rí àṣírí nǹkan tó wà nílùú ìdàdà mo dẹ̀ mọ ibi tó dé mo mọ ibi tó ń gbé lọ gbogbo ara bá ń ṣe o in the meantime èmi ò jáwọ́ dúró ní pé kí n máa contact àwọn oní àwọn tìta kájọ máa kájọ máa wọ mi ò dáwọ́ dúró torí mo mọ ibi tọ́rọ̀ wà mo mọ ibi tán ti máa ṣe tó wù wọ́n mo mọ̀ so adẹ̀jọ́ ń rojọ́ àjọ ń ro dáadáa àjọ ń wíjọ yẹn dáadáa mi ò dáwọ́ dúró mi ò dáwọ́ yẹn dúró bọ́lọ̀ ń ṣe fi ń yé mi mò ń ṣe ìgbà tó yá a bá tún gbé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ la bá tún wò pé kò dáa kí a la lọ sórílẹ̀-èdè tuntun ká gbé ìwà nàìjíríà lọ́bẹ̀ káwọn èèyàn fẹ́ rí wáṣẹ́ kọ́ máa ní ẹ ò mọ̀yàn ni ò ṣe ríṣẹ́ ẹ lọ mówó báyìí wá lọ mú kí ló fà nira kí ló dé ṣé bá ń gbèlú òyìnbó náà kò sí nǹkan kan tó ní èèyàn kankan lára o abẹ tó wá fẹ́ ní rẹ̀ lára o kò sí ìrọ̀rùn ní tó bá ti ṣiṣẹ́ tó gbowó ẹ ló bá tán àwọn míì tán dẹ̀ níṣẹ́ wọ́n kẹ́tà fún wọn la bá ní ká tún ṣe website ọlọ́run bá tún ṣàtìlẹ́yìn fún wa àwọn ọ̀dọ́ wa bá tún ṣe òun ló di pé wọ́n rẹ́gísítà pẹ́ni tó bá ń wáṣẹ́ ọlọ́run dẹ̀ ti ṣe yánu tá a bá ti bẹ̀rẹ̀ ìjọba yorùbá báyìí ẹsẹ̀kẹsẹ̀ ẹṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn àwọn bẹ̀rẹ̀ sí ríṣẹ́ nìyẹn ẹni tí ò bá sí lórí ẹ̀ àní bá wáṣẹ́ torí ọ̀rọ̀ pé àbúrò mi ni bọ̀dá mi ni àǹtí mi ni kò sí yẹn bẹ̀ ẹni tó bá wà lórí sáìtì yẹn la máa wáṣẹ́ fún ló máa níṣẹ́ a dẹ̀ máa máa calculate ẹ̀ lọ bẹ́ẹ̀ ìpè tẹ bá ti ń jáde o tá a bá ṣe máa ṣe even tẹ bá ti wà ní university láti máa sọ fún yín a máa announce pé ẹ máa lọ sí site o ẹ lọ tètè máa ṣe àti ṣe ẹ ṣe fẹ́ iṣẹ́ o ẹ lè máa apply sílẹ̀ o ẹ má jà sọ́tán kékeré ni ẹja máa mú bọ̀ ńlẹ̀ <laughs> bá a ṣe fẹ́ match website yẹn pẹ̀lú iṣẹ́ ìrọ̀rùn lọ́lọ́run bá ṣe èmi ò sọ́tàn o ìwọ̀nba ìta sọ àwọn kan ti ń kọ́pì ẹ o wọ́n ti ń kọ́pì ẹ Nàìjíríà o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run o àìdíà tó dáa ni òun náà ṣe ń kọ́pì at least èdè àwọn náà ti mọ̀ pé ìgbà tá à ń pariwo èdè ń sìn àwọn náà ti mọ̀ kó di lílò ìgbà tá a ní job center àwọn náà ti rá àìdíà ah adúpẹ́ ah, lọ́wọ́ ọlọ́run yorùbá nation máa da abáṣeyàn náà tún ṣàṣeyọrí ẹ o àwọn tó ń wá ẹ̀rí kí là ń ṣe kí là ń ṣe ọlọ́run ṣàṣeyọrí ẹ àjọṣe ni o gbàtà túnṣe yẹn tán abátúnṣe website àwọn tó ń eh, contractors àwọn agbaṣẹ́ ọlọ́run tún ṣàṣeyọrí ẹ̀ fún wa ọlọ́run tún ṣàṣeyọrí ẹ̀ ìgbà tó yá láàárín tá à ń sọ tá à àjò yìí ni o òmìnira account mo mọ̀ mọ̀ máa ti sọ òmìnira account torí ó ní nǹkan tí mo fẹ́ so mọ́ lọ́wọ́ tí mo fẹ́ so mọ́ lẹ́sẹ̀ mò ń bọ̀ lórí ẹ̀ a òmìnira account o àwọn ọmọ yorùbá ò bínú wípé láti yọ ọdún yìí táwọn ti ń dáwó àwọn ò rápá àwọn ò àwọn ò wọ́n tún ṣì ń yìí náà ni wọ́n tún fowó sínú òmìnira account wọ́n fowó sí other account náà o àmọ́ Yorùbá ò dúró o lẹ́yìn tó bá tún ṣe yẹn wọ́n tún ṣe ṣe mí o ṣé irú yẹn lẹ fẹ́ ní pé gbogbo owó wàhálà ogun yẹn pé kó dànù pé kó já sófò lẹ wá ń pe twenty twenty three <laughs> ah, ó mà ṣe o ayé ayé Ọlọ́run ṣáà ń tì wá lẹ́yìn pẹ̀lú gbogbo delay pẹ̀lú gbogbo delaying tactics pẹ̀lú gbogbo ogun pẹ̀lú gbogbo wàhálà ọlọ́run bá wa ṣe declaration àwọn tako gidi ah wọ́n gbé ìjà yìí wọ́n gbé ìjà yìí ó bí wọn nú ó dùn wọ́n o kí ló dé tó dùn wọ́n torọ́ mọ̀ pé ọ̀nà ti là ọlọ́run ti ṣe àwọn onírèèyàn tà mọ́ àwọn onírèèyàn sápamọ́ àwọn onírẹ́ èèyàn pè ní tọ́ọ̀gì mọ́ kò sí yúùtù tó máa pè ní tọ́ọ̀gì mọ́ kò sí yúùtù tó máa pè lọ́mọ ọ̀tá mọ́ kò sí yúùtù tó máa pè ní amugbó amukiní kan mọ́ kò sí yúùtù wa tó máa pè ní ayé ìbàjẹ́ ọmọ láyé bàjẹ́ láyé wọn onírẹ́ èèyàn pè ní olóṣó wọn onírẹ́ èèyàn pè ní yahoo express wọn onírẹ́ èèyàn pè lórúkọ oríṣiríṣi jáde jáde ìyẹn náà ń jà sí o kì í ṣe declaration yẹn náà ń jà sí o irọ́ o ẹ̀hàn láíláí ìyẹn kọ́ náà ń jà sí àwọn tó hàn ní rí kó lọ fókùnkùn mọ́ tó hàn ní rí fi rúbọ mọ́ àwọn tó yẹ pé wọ́n ti mọ̀ pé àwọn ah, máa lògo wọn tó bá ti lògo wọn ló bá tàn so kò sí pé bóyá ẹ̀yin kan ṣoṣo ẹ̀yin lẹ lówó àwọn yẹn nìkan náà lówó àwọn nìkan náà láyé àwọn nìkan náà bùgá kò sí yẹn mọ́ everybody bùgá nìyẹn kò sẹ́ni tí ò ní nílé kò sẹ́ni tí ò ní ní mọ́tò kò sẹ́ni tí ò ní kọ́ dáṣọ kò sẹ́ni tí ò ní máa gbádùn ayé ẹ̀ vision nìyẹn ìran yẹn òun ló yà wọ́n wèrè kì í ṣe pé declaration náà bá jà ò irọ́ o tó tán bá mọ̀ ìtumọ̀ declaration wọ́n á mọ̀ pé ìwọ tó o bá ti sọ pé òun ṣe Yorùbá nation ìwọ náà ti declare gbogbo wa látakọ̀ láti ṣe evidence ẹ̀ nìyẹn fact ẹ̀ nìyẹn ṣùgbọ́n ìjà tó ń jà òun ṣe ja declaration ìjà ogun tó ti ṣẹ́ nìyẹn ìjà ogun tí ọlọ́run ṣẹ́ òun ni ó wá dùn wọ́n débi pé wọn ò tiẹ̀ lè fi bò wọ́n jà ń ṣe oríṣiríṣi náà ni nítorí ẹ̀yin tẹ̀ ń jà lórí declaration tẹ́nirọ́ ni kò rí bẹ́ẹ̀ kò ẹ jọ kí lẹ ṣe fómìnira yorùbá kí lẹ gbé ṣe wípé kọ́mọ yorùbá kò lóko ẹrú yìí kí ni ìmọ̀ràn ẹ tẹ má ṣe nǹkan kan ẹ tẹ ẹ sọ ìmọ̀ràn ẹ sọ ìmọ̀ràn ẹ sọ ìmọ̀ràn kò sí gbàtẹ́rì máa jáde ọlọ́run ẹ̀rí fún rẹ̀ lára àwọn major factor ìrìn àjò yìí ṣé bọ́ọ̀ ló sọ sí gbogbo àgbáyé pé kò sí template ẹ má dára yín láàmú kò sí template after ọdún mẹ́ta ọdún mẹ́ta yẹn fẹ́ lulẹ̀ kò sí template tàbí èyí tọ́lọ́run dẹ̀ ṣe ẹ̀ ń tako tọ́lọ́run ṣe mí kọ́lẹ̀ ń tako tọ́lẹ̀ mi gan ọkọ ni mò ń ṣe ọlọ́run ló ṣe ẹ̀ ń tako <laughs> gbàtọ́lọ́run wá bá a ṣe declaration tán wọn mọ̀ pé declaration documentation ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn kan bá ní ẹ eh, àwọn òbí nínú paperwork àwọn òbí nínú paperwork ẹ eh? ẹ eh? paperwork kò jọ ẹ lójú ẹ ó ti tán gbà yẹn à ìyẹn kékeré yẹn torí wọn tó ní paperwork kò jọ ẹ lójú ó gbàgbé nǹkan kan ni wípé gbogbo ìgbésí ayé tí most people ń gbé lórí paperwork ni lórí documentation ni ṣo fẹ́ rìnrìn àjò ni tó ò ní ṣe paperwork ó fẹ́ gba license ni tó ò ní ṣe paperwork ó fẹ́ gba document mọ́tò ẹ̀ ni tó ò ní ṣe paperwork ó fẹ́ gba lé ó fẹ́ rent lé tó ò ní ṣe paperwork ó fẹ́ kọ́lé tó ò ní ṣe paperwork ó fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀ tó ò ní ṣe paperwork ó fẹ́ ṣe ó fẹ́ ṣàkáǹtì lásán tó ò ní ṣe paperwork ó fẹ́ ṣe insurance ṣé ò ní ṣe paper work ó lẹ́jọ́ pẹ̀lú lọ́ọ̀yà ṣé ò pẹ̀lú court ṣé lọ́ọ̀yà ò ní ṣe paper work yẹ tọrọ sọ pé ẹ ò ní ẹtún pépà wọ kó ẹ ti gbọ́ pépà wọ kí ní gbogbo nǹkan pépà wọ kí ní báwọn kan ṣe ṣègbésí ayé tó wà nílẹ̀ tá gbogbo ayé ń gbé nìyẹn tó o bá ní pépà wọ báwo ló ṣe fẹ́ ṣe é báwo ló ṣe fẹ́ ṣe é ọ̀nà wo ló fẹ́ gbé gbà gbogbo nǹkan pátápátá pépà wọ kí ní èyí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí pépà wọ kí ní amalgamation pépà wọ kí ní it's amalgamation paperwork ni àwọn bàbá wa gbà yẹn tán fẹ́ gba independence ṣebí paperwork yìí náà ni orí paper yìí ni bẹ́ẹ̀ yẹn lòun fẹ́ jagun ẹ̀ẹ́dà tẹ bá ti jàjà tó bá rẹ̀ yìn ẹ padà sí paperwork ẹ sì ń bọ̀ àbá paperwork táwọn ní káwa ṣe ń sìn ẹ máa padà wá bá ẹni tó bá ní ogun lòun fẹ́ jà lẹ́yìn tó ogun yẹn bá jà tán ẹ máa wá bá paperwork kò sí bẹ́ẹ̀ ṣe ni wá bá paperwork kò ṣeé ṣe torí gbogbo nǹkan pátá tẹ́rùbọ̀dì ń ṣe tó bá ṣàgbọ̀n kó fẹ́ ṣe nǹkan kan láti ní lọ síwájú náà ó máa ṣe paper work náà ó fẹ́ gba ṣọ́ọ̀bù ó máa ṣe paper work ó fẹ́ rajà láti bí síbí ó máa ṣe paper work ó fẹ́ import ó fẹ́ export ó máa ṣe paper work náà so báwo ló ṣe máa sọ pé ẹ ò bílíìfù nu paper ah ajá kò believe kankan nípa nǹkan tó ń ṣe nìyẹn so kò sí bá a ṣe ní ṣe paper work ìrìn àjò tá a wà nù ẹ̀yìn paperwork yẹn náà dẹni gbogbo àti ń ṣe lájọṣepọ̀ yẹn là ń ṣe pọ̀ ìgbà tá a wá sọ di document òun ni declaration tẹ̀rí yẹn òun la ṣẹ̀ṣẹ̀ wá gbé lọ fún àgbáyé but gbogbo ogun kan gbé òun ni mo sọ fún yẹn irọ́ ni o kò ní nǹkan kan ṣe pẹ̀lú declaration ẹgbàá bẹ́ẹ̀ ni mo sọ fún yín irọ́ irọ́ ogun ogun ìmọ́lẹ̀ àtòkùnkùn ni wọ́n rí i pé ìmọ́lẹ̀ dé wọ́n á di ja parapara òun ló fà á àwa yí ọlọ́run wá ṣe ìyanu àṣe declaration tán àwa bọ́ sí orí reclamation ah ah wọn á ní òyìnbó ìtúnpọ̀ ọlọ́run ló kúkú ṣe àwa kọ́ àwọn ará àta yìí náà náà gbé gbogbo ẹ̀ wá àwọn náà gbé àwọn náà sọnù wájú pọ̀ mọ́ tẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti di dandan ká máa sọ òyìnbó yẹn ó di dandan ká máa àwọn náà gbé wá òyìnbó wọn náà lá máa sọ òun náà máa máa sọ ó ní ká lá máa reclaim reclamation lẹ́yìn reclamation the occupation ibẹ̀ ni interim ti wá ká tó wá tẹ̀síwájú mo fẹ́ sọ ní èyí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pé ní àkọ́kọ́ ìtàn ń bọ̀ wá sọ o ẹ̀rí dẹ̀ ń bọ̀ wá sọ títí ayérayé pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú àánú Ọlọ́run mo ti accomplish part one mission mi o fọmọ Yorùbá mission accomplished mo ti accomplish ẹ fọmọ yorùbá part one ìtọ́lọ́run mi dé declaration yẹn ṣe rí declaration yẹn ó lè má ní ìtumọ̀ sáwọn èèyàn kan sìn but ó ní ìtumọ̀ tó pọ̀ ìtumọ̀ tó pọ̀ gidi èwo la fẹ́ sọ ń bẹ̀ ṣé pé láti ìjọ́ tán ti ṣe amalgamation kò tíì sí paperwork kò sí documentation kankan tó sọ pé orílẹ̀-èdè kankan ó padà sílé ó dá wà kò sí ètò ọlọ́run ṣe yìí kò tí ì sí ẹ̀rí wípé àwọn kan jà yìí pé àní ẹ̀tọ́ wa ni kínní wọ́n dẹ̀ ṣe láìsí ogun wọ́n rí declaration ṣe láìsí ogun láìsí ìtẹ̀gẹ̀sílẹ̀ ah ìyanu ọlọ́run ìtàn bọ̀ wá sọ mo dúpẹ́ lọ́ ọlọ́run ìrìn àjò tọ́lọ́run ràn mí lórí ọmọ yorùbá mo accomplish mission one o mo ti accomplish ẹ̀ mission two òní reclamation occupation and interring ó mission two mission three ó ní yorùbá sovereign national conference election wọ́n dẹ̀ gbé wọ́n bẹ̀rẹ̀ ìjọba tuntun olúwa bá ṣe ló bá parí ìyanu bá ṣẹlẹ̀ mo ti accomplish mission one pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run àti ìrànlọ́wọ́ gbogbo wa pátá àti àfọwọ́sowọ́pọ̀ gbogbo wa àánú ọlọ́run ni mo rí gbà àdúrà yín ìfẹ́ yín òun ló ṣe àtìlẹ́yìn accomplish mission one kò sí ẹ kò jọ anybody lójú mi ò mi ò ní intention àti explain fún àwọn kan torí mo mọ̀ pé ìjà òkùnkùn àti mọ́lẹ̀ ni ó kọjá bẹ́ẹ̀ ó kọjá pé wọ́n ń jà torí ẹ̀ eh, declaration fìyẹn lẹ̀ kò sí àwa mọ̀ bó ṣe ń lọ lórí ìyẹn ṣé wàá rí reclamation àwọn kan sọ wípé ẹ eh, kí ni ìtumọ̀ ẹ̀ <laughs> àkọ́kọ́ àwọn tó yẹ kó mọ̀ mọ̀ torí ìrìn àjò reclamation yìí mo ti rìn mo ti rìn ìrìn àjò ẹ̀ pẹ̀lú kan torí ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí àwọn tó jẹ́ àgbàlagbà àwọn ni mo rí mo sọ fún oríṣiríṣi ìdílé oríṣiríṣi style oríṣiríṣi nǹkan yẹn ìgbà tí mo rí mo fà sẹ́yìn mo ń wò pé bóyá àwọn ẹgbẹ́ tán wà àwọn náà ń tì wọ́n bí àgbàlagbà ó ní bí wọ́n ṣe lè yẹra kúrà mo fìyẹn lẹ̀ bẹ́ẹ̀ mo yẹra pé kí n ṣáà máa ṣe nǹkan tí mo ní ṣe tọ́lọ̀ rán mi fọ́mọ Yorùbá mo wá fara sẹ́gbẹ̀ẹ́ olórí kejì ìyẹn jẹ́ ọ̀dọ́ wípé ó máa yé yẹn mọ̀ ìyẹn máa understand mọ̀ bó wá jẹ́ pé nǹkan tó tún báyàn lọ́kàn jẹ́ pé ah mo mà tún rí àmì kan náà bí yìí àmì ọ̀la ọ̀la ọ̀la àmì delay delay ah àmì excuse excuse excuse mo ní ọlọ́run ò ṣàánú fún mi kí ló dé báyìí ẹni tẹ́mi rò kó yẹ kó kó tún yé nìyí àwùjọ pé iṣẹ́ páwọn ọ̀tá ló ń gbógun yìí àbí kí ló ṣẹlẹ̀ gan la bá tún bẹ̀rẹ̀ àjọṣe àjọ ọ̀rọ̀ báwọn ṣe ń sọ discussions lórí ọ̀rọ̀ declaration reclamation which tèmi pè ń gbà yẹn ni pé take over take back take over and hold lájọ sọ̀rọ̀ lé lórí àjọ plan àjọ ṣe gbogbo ẹ̀ so tí olórí kejì bá sọ pé òun mọ ọkàn tó dé reclamation ah kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ wájú Ọlọ́run àtèèyàn kò sí tó jọ bẹ́ẹ̀ toró ní ìtàn sọ. So ó ní tájọ sọ ó ní tájọ tájọ gba èrò ẹ̀ tájọ plan ẹ̀ ní gidi ní gidi gan tá oníoríṣiríṣi àwọn ìgbésẹ̀ tá lórí declaration àti reclamation bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún gbogbo ọmọ Yorùbá yìí èmi àti olórí kejì ni mò ń sọ yìí àjọgbé ni àjọ ń sọ ni àjọ ń ṣe ni kò sí kankan tó ṣàjèjì níwájú ẹ̀ kò sí kankan tó lórí kejì ò mọ̀ àwọn ọmọ tó mọ reclamation dáadáa ó mọ gidi ó mọ ètò ẹ̀ pàápàá ó mọ ìní ẹ̀ pàápàá ó mọ bá ṣe máa ṣe tí ò dẹ̀ tí hàn sẹ́ni kankan nínú àwọn Yorùbá ń gbà yẹn tí ò hàn sí anybody ju àárín wa nìkan lọ. àjọ ń ṣe ni o àjọ ń sọ ni o àjọ ń tò ni o ní iwájú ọlọ́run tó dá ayé àti ọ̀run àti èèyàn èmi àti ẹ̀ mọ̀ sí dáadáa àjọ ń tò ni ìgbà tó máa yá mo bá tún rí i pé gbàm ìyẹn náà bá tún yí mo kọ́kọ́ notice delay ìgbà tó yá mo tún notice excuses ah kí ló ṣẹlẹ̀ mo ná lọ́wọ́n ọlọ́run má jẹ́ kọ́ta mú wa mo bá bẹ̀rẹ̀ sí gbọ́ àwọn àwọn ẹgbẹnusọ àtàn bá tó bẹ́ẹ̀ kàn ṣe declaration lọ́dún yìí ó di twenty twenty three làwọn lọ àwọn máa dìbò ní kínní kan kò sí ẹ̀kẹ́ kò sí rálì o lọ́dún yìí o lọ́dọọdún tó ń bọ̀ ni o ó di twenty twenty three oríṣiríṣi ọ̀rọ̀ mo ní ẹ́ láwọn tó dẹ̀ sọ pé àwọn súnmọ́ ẹni tí èmi àti ẹ̀ tájọ wò pókè àwọn bàbá àgbàlagbà yẹn èmi kàn wò pé àwọn àgbàlagbà yẹn pé wò àwọn ẹgbẹ́ tán wà yẹn wọ́n lè máa dà wọ́n bákan bákan jẹ́ n fi tiwọn sẹ́gbẹ́ kan jẹ́ èmi ni kí n yà èmi àti olórí kejì yìí ọ̀rọ̀ wa máa yéra wa torí ọ̀dọ́ tó dẹ̀ yẹ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wípé à irọ́ náà bá tún bẹ̀rẹ̀ náà bá tún àwọn ogun yìí bá tún dé ọlọ́run ò ní jẹ́ kógun ayé borí wa mo bá tún rí sign twenty twenty three ẹ́ mo ní kí wàá lóde báyìí ṣòṣe ẹ̀rọ ogun lótùn ogun lósì torí ọmọ Yorùbá o ọlọ́run ó mú mi dúró lórí àpáta ayérayé torí èmi gangan mo dàpáta gbogbo ọ̀tá mi dẹ̀yìn ni pẹ̀lú àṣẹ ti ọlọ́run gbogbo wọn ní àpapọ̀ wọn di ẹ̀yìn mo di àpáta ayérayé ah ọlọ́run bá a látìlẹ́yìn mi nǹkan tí mò ń sọ fún yíyan ọmọ Yorùbá tẹ́tí tẹ́ gbọ́ mi reclamation tí mo ṣẹ̀ṣẹ̀ ń pè ń sìn èmi àti olórí kejì a ti parí a ti kú oṣù mẹ́lòó sẹ́yìn ìgbà tí mo rí pé a tí mi ò bá kúkú ṣagídí kí n dìde lórí ẹsẹ̀ mi kò sí bí a ṣe máa ṣe òun ló jẹ́ kí n lọ yeah, ok declaration ṣe bí documentation ni àwọn tó ta àwọn ti ta dẹ̀ lọ́nìí dẹ̀ wọ́n àmọ́ bá ṣe ìrìn yẹn níta lọ́wọ́lọ́wọ́ ọlọ́run mọ bó ṣe máa ṣe yanu yẹn ok jẹ́ kí n lọ ṣe declaration yẹn reclamation ló yẹ kó kàn nǹkan tó kàn nìyẹn rally kò ń ṣe pé rally bí wẹlẹwẹlẹ la ṣàdéhùn ẹ a sọ̀rọ̀ lórí láàrin pín wẹlẹwẹlẹ ẹ rally ẹyọ kan òun la jọ ń ṣe ètò ẹ̀ lẹ́yìn ráàdì ẹyọ kan yẹn la fẹ́ so declaration mọ́ lẹ́sẹ̀ even though declaration documentation ni a fẹ́ so mọ́ ni ibi tá a bá ti wá ń ṣe àgbàyanu rálì yẹn la wá ti fẹ́ ṣe declaration kó tó di pé àwọn ọ̀tá tún gbógun dé gbógun tán gbé dé náà ó tún fi dá ni torí ìgbà tá a gbọ́ pé ká pa ṣé ni wọ́n fẹ́ pa ìmọye ọlọ́run tún ṣẹ́gun fún wa ń bẹ̀ níbi tó ta eh, what they men for evil ọlọ́run tún sọ di dáadáa fún wa so reclamation ta ṣẹ̀ṣẹ̀ wá ń pè lẹ́yìn declaration yẹn tó jẹ́ pé àyè wà láàrin ẹ̀ nítorí nǹkan tó ti yí padà ni ẹ gbọ́ mi dáadáa ọmọ Yorùbá torí nǹkan tó yí padà nítorí àdéhùn tó yí padà tó wá di pé èmi ò mọ bí ó ṣe jẹ́ olórí kejì wá ń sọ ẹ̀ka ní sùúrù ni o àwọn tá a fẹ́ bá fàyà odi ìlú ni o wọ́n lágbára o wọ́n ṣe kinní kan o mo ló tán ó ti tán báyìí gbà tí tún máa gbọ́ agbẹnusọ olórí kejì bá ní twenty twenty three làwọn máa ṣe ránìdá wọn ló dàbí pé àwọn ọ̀tá yìí wọ́n gẹ̀ẹ́tì ra wọn láì ṣàwà wọ́n ti gẹ̀ẹ́tì ara wọn láì ṣàwà wọ́n bá tún sọ ẹ rálì ni wọ́n máa ṣe rálì rálì báwo fún kínní rálì máa nítumọ̀ nígbà tó bá yẹ kó nítumọ̀ a ti ṣe ṣe bí ìfihàn báwọn ṣe awareness kankan la fi rálì ṣe àfi tó bá jẹ́ protest lókù but gbà tó dẹ̀ di bẹ́ẹ̀ èmi ò sàn kankan mọ́ mo wá kúkú dákẹ́ mo wá kúkú dákẹ́ mi sọ̀rọ̀ mo wá ń wò pé ha ìwọ ọlọ́run náà mo tún máa ṣáàjì náà nígbà tí wọn bá gbẹ́kẹ̀lé èèyàn tó fi inú tọ̀nà wípé ìrìn àjò kan náà lájọ́ rìn fáwọn ọmọ Yorùbá kò ló pẹ̀rú kí n lè dá ó tún wá di pé ẹja ní sùúrù ẹja ní sùúrù dìgbàwó ẹja rálì dìgbàwó kò sí wàhálà ó yá ẹ sọ rálì dìgbàwó kí la fẹ́ mú jáde ńbẹ̀ tó lè jẹ́ pé àjọsọ ti wà lórí ọ̀rọ̀ rálì àjọsọ ti wà láàrin wa lórí pé báyìí la ṣe máa ṣe báyìí la ṣe máa tọ̀ ọ́ ẹ wá di pé gbogbo ẹ̀ bá yí gbogbo ẹ̀ bá yí mo wá ń wò pókè kí ni nǹkan tá a lè ṣe torí tèmi ní ìgbàgbọ́ nú ẹ̀ píìsì ni o èmi ò gbàgbọ́ nú ogun o mi ò gbàgbọ́ nú ogun láíláíláí mi ò gbàgbọ́ nú ogun mi ò gbàgbọ́ ṣùgbọ́n tó bá ní pé à ok bóyá rally yẹn o kí ni rally kí la ṣé rally lè gba ó lè gba òmìnira fún wa nǹkan tá a lè sí rally lè dà rally lè di riot ó lè di confrontation pẹ̀lú ọlọ́pàá ó lè di oríṣiríṣi nǹkan tí ò bá sí ètò gbẹ̀mí ò takú anybody mo máa ń sọ ní gbogbo ìgbà ṣe rí right to choose yẹn mo believe inú ẹ̀ gan mo believe inú right to choose mo dẹ̀ wò pókè a jẹ́ pé olórí kejì bó tún ṣe wù ú nìyẹn ó ṣe wù ú nìyẹn bóyá báwo náà ṣe ń sọ how do you say the vision vision ti èèyàn tó ń rí sìn ó ti yàtọ̀ sí ètò orí tẹ́lẹ̀ ó ti yàtọ̀ sí ìgbà tájọ́ ń sọ̀rọ̀ tájọ́ ń ṣe ní months back ni o ní declaration àti reclamation yìí láti ṣètò ẹ̀ ó ti yàtọ̀ nìyẹn kó tó di pé ọ̀la ni ọ̀la ni ọ̀la ni ọ̀la ni ah mo ní nǹkan ti dé ẹ ọmọ Yorùbá ò mà gbọdọ̀ wọ twenty twenty three láì jẹ́ pé Yorùbá nation ló wọnú ẹ̀ hey ó léwu wo ogun bá dé oríṣiríṣi <laughs> but mo mọ̀ pé àwọn èèyàn ń ṣe issue èébú yẹn ò tẹ̀ kó má dùn mí ìṣeré o kò kàn mí mí ríro èyí tó dùn mí ni pé níbo ni twenty twenty two ti di twenty twenty three báwo ló ṣe di bẹ́ẹ̀ báwo ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ nǹkan tá à ń ṣe ó ṣe di twenty twenty three mo wá ń gbọ́ àwọn ọ̀rọ̀ tí mi ò gbọ́ tẹ́lẹ̀ lẹ́nu olórí kejì pé à ìjọba nàìjíríà yìí ológun ni wọ́n wọ́n burú wọ́n ṣòro dojúkọ bẹ́ẹ̀ yẹn téèyàn bá wo ti Catalan o téèyàn bá wo eléyìí o gbà tó tún yá mo bá tún gbọ́ tọ́lọ́pàá bá máwọn èèyàn kọ́ tí kí a kàn lọ mú ẹ̀rí wá wípé àwọn kan ti wà tó máa dúró tó máa support yàn ẹ̀mí wa sọ pé òkè tó bá ti jẹ́ yẹn ẹ olórí yẹn náà kò ṣe lọ ṣiṣẹ́ gbàtà pé ọ̀nà tí ó bìlíìfù ni ẹ̀hẹ́ so mo wá wò ó pé ah, ah, excuse tẹ give yìí pé àwọn ìjọba yẹn wọ́n lágbára ẹ ṣé wọ́n máa yí padà ní ṣágbára wọn fẹ́ dínkù ni tá ní ká máa wò yẹn ìgbà wo la fẹ́ dúró kágbára wọn dínkù and the more tá ń delay the more tá à ń fọ̀tà lágbára each hour each day tá à ń delay ọ̀tá alágbára sí ni dìmọ́ tá à ń delay ọ̀tá ní agbára òun ló fún ọ̀tá ní agbára láti máa kó resources wa láti máa ta resources wa láti máa ra nǹkan ogun láti máa fúnra wọn lágbára more tá à ń delay bẹ́ẹ̀ ká tó kojú dojú kọ̀ọ̀kan tó wà wájú wa more tá a bá ń delay ẹ̀ ṣé tá bá ní ká dúró èwo ló yàtọ̀ ṣé constitution náà yí padà ni àbí ìwà wọn náà yí padà ni àbí nǹkan ogun wọn náà kó padà ni so tá bá ní ká máa bẹ̀rù yẹn kí la fẹ́ bẹ̀rù dà ọlọ́run tó dẹ̀ ń ṣòro fún wa ní ká má bẹ̀rù ó tọ́ka bẹ̀rù o ẹ má ẹ má ṣì mí gbọ́ ó tọ́ka bẹ̀rù lóòótọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ṣùgbọ́n tá mọ̀ pé nǹkan tá a fẹ́ ṣe yìí ẹ̀tọ́ wa ni òpin dẹ̀ ni òpin tí ogun ogun burúkú tó ń ja ọmọ Yorùbá ogun tọ́lọ́run ò sínú ayé wa tó ń jà wá tábà ti mọ̀ pé òpin ni ó ti di dandan ká fi ìjayà ká fi ìbẹ̀rù ká jùlọ ká jọ́nà ni ká wá dúró ṣinṣin lórí àpáta ayérayé pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run báwo la ṣe fẹ́ sọ pé a fẹ́ dojú pa àwọn ilé ìtẹ́lẹ̀ ìgbà wo la fẹ́ sọ pé a fẹ́ bá wọn ẹ̀jọ̀ kan ogun mélòó ni èèyàn yẹn máa lóhùn ní ìgbà ọlọ́ṣẹ́ lóhùn èèyàn yẹn máa lóhùn kó nǹkan ogun jọ níbo kọ́tọ́ ẹ pé tí ẹ bá ra nǹkan ogun tó pọ̀ nísinsìnyí ẹ́ àwọn tó ń tà fún yín ló ń tà fáwọn tọ̀hún àwọn náà máa sọ fáwọn tọ̀hún pé à wọ́n ti ń ra nǹkan ogun o wọ́n ti ń lè nǹkan ogun báyìí ṣé ẹni tí o fẹ́ pé ìwọ tó o ní nǹkan ìwọ gbọ̀ngàn tó o ní nǹkan tó yẹ kó o jà kó o jà lórí nǹkan ẹ o ò tí ì jà lórí nǹkan ẹ o ò tí ì gbégbèsè lórí nǹkan ẹ o dẹ̀ ń wá kéèyàn kan wá support ẹ níbo ló ti ń ṣerú ẹ̀ ta ló fẹ́ support ẹ náà ṣé kéèyàn yẹn gbójú síta àbí kó wá kó wá lóun support ẹ kí àgbáyé wa sọ pé ah, ah, ah, kí ló ṣe ẹ́ o fẹ́ lọ dàlú onílùú ni kí ló kàn ẹ́ wọ́n ti pè é sí ni èwo ló fẹ́ lọ dá sí bẹ̀ ṣọ́ọ̀tì bẹ̀rẹ̀ tábà ní wọ́n bẹ̀rẹ̀ ló wá ní ahẹ́ mo ti fẹ́ lọ dá sí wọn ò tí gbégbèsè àwọn tó ní nǹkan gbọ́n tí gbéra lórí nǹkan wọn òun lòun lọ dá sí <laughs> mo á wò pé òkè ogun yìí wá ti pọ̀ dáadáa ó pọ̀ débi pé àwọn tá a sọ fún òun ni mo ṣe ní pé mò ń bọ̀ lórí ẹ̀ padà gbogbo nǹkan tí mo ti sọ tẹ́lẹ̀ nípa pé oríṣiríṣi nǹkan tó dojúkọ ọmọ Yorùbá ó wá di pé àwọn èèyàn wá ń béèrè àwọn kan bá sọ pé àwọn ò ṣe lídà kan làwọn lídà kan làwọn ń tẹ̀lé o lídà àmọ́ wá ní ọ̀tá ò ní mú wa a jẹ́ pé kò tiẹ̀ yí àwọn èèyàn wa sẹ́fù ogun tó wà nílẹ̀ ó kọjá ogun èèyàn kan ó kọjá ogun èèyàn méjì ó kọjá máa sọ pé lídà yìí ẹ lídà yìí ẹ mo sọ lé mi ò sọ lé à ogun tó le gidi ni ogun tó le ṣe tó rọrọ ń ṣe lẹrọ ìrìn tá a rìn látijọ́ yìí ó ń ṣe ó ń ṣe ogun tó le ni o <laughs> Ọlọ́run ló ń bá wa ṣẹ́gun àwa mọ òdojúkọ oríṣiríṣi àmọ́ so nǹkan tó ń jẹ́ ṣe rí nǹkan tó ń jẹ́ reclamation ipe ká gba nǹkan tó jẹ́ tiwa padà ẹ̀tọ́ wa ni o àjálẹ̀ o àmú nǹkan tí ò ṣe tiwa o kò dé ń ṣe pé a ṣẹ̀ṣẹ̀ ń bẹ nàìjíríà péjọ ẹ fún wa nílẹ̀ ń bì fún wa láàyè ń bì irọ́ o láíláí láíláí láíláí kò sí nǹkan tó jọ láíláí nígbà tán create Abuja ṣe mọ̀ pọ́n bulẹ̀ bí wọ́n bulẹ̀ lọ́hùn wọ́n bulẹ̀ náà sọ di Abuja yẹn irú ẹ̀kọ́ ni Yorùbá o ibi tọ́lọ̀ ń fún wa gangan tó dá wa sí ibẹ̀ là ń padà sí ibẹ̀ là ń padà sí láì níjà láì ráriwó nú kí ló dé ìrọ̀rùn ni àwa mo máa ń sọ o àwọn ò jagun ogun ọjà ṣùgbọ́n a máa defend ilẹ̀ wa sọlọ́wọ́ di pé ká ṣe reclamation àwọn kan bá ń sọ ah kò kà wọ́n o kò kà wọ́n o mo ní well done well done bó bá kàn wá bí ò kàn wá ẹ já máa wò bọ̀ mo wá rí i pé ìpolongo twenty twenty three ó ti wá pọ̀ tí n bá gbọ́ tí n bá yí síbi òun ni mò ń gbọ́ tí n bá yí sàn òun ni mò ń gbọ́ àwọn èèyàn oríṣiríṣi wọ́n ń pe meeting àwọn oríṣiríṣi delay ní distraction ní ọmọ pọ́tà fi ń ṣe delay ní ọ̀tá fi ń ṣe distraction lóríṣiríṣi in fact eh, ní àná àná ní ṣá àná ìjẹta àwọn kan pè àwọn ẹgbẹ́ kan pè mí sí meeting mo lọ jẹ́ wọn even though kò sí àsìkò kò yé ọyàn ọ̀pọ̀lọpọ̀ ọyàn irú orú ogun tọ́ta mi dojúkọ kò yí àwọn èèyàn irú risk tọ́ta mi dojúkọ kò yé wọn bọ̀ mo ṣáà ní kò sí wàhálà wọ́n pè mí sípàdé yẹn mo lọ gbà tó tún dànù wọn àwọn aṣojú tọ́lọ́run fi tì mí àwọn ẹbí mi wọn bá ní wọn tún ní káwọn wá sípàdé mi ó dà pọn náà wọn ní ó yẹ kémi náà wá mọlẹmi ò mọ èmi tuntun lé nǹkan mi lọ èmi ni mo mojú ogun tó ń dojúkọ tá mi ojú ò gbọdọ̀ tì mí ọmọ Ọlọ́run ni mí mo ti accomplish mission kan mo láti accomplish mission kejì àwọn adáyìn pé Eh, wọ́n bá olórí kejì sọ̀rọ̀ ni wọ́n náà bàrẹ àwọn òbéèrè kan pé eh, olórí kejì lóun mọ̀ nǹkan tó ń jẹ́ reclamation mo níyẹ mo nírọ́ ni mo lólórí kejì bá wọn dápara ni ó ń dápara nípàdé yẹn àpárá ni ní ìpàdé yẹn kì í ṣe oṣù kan kì í ṣe oṣù méjì láti parí nǹkan tó ń jẹ́ declaration reclamation èmi àti olórí kejì kì í ṣe oṣù kan kì í ṣe oṣù méjì káwọn ọ̀tá tó dé kán tó bẹ̀rẹ̀ tiwọn ọ̀la ni ọ̀túnla ọ̀la ni ọ̀túnla ìgbà yẹn ló di pé olórí kejì bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi excuses mo wá rẹ́rìn pé kò sí wàhálà ìyanu máa ṣẹlẹ̀ mo wá ń gbọ́ twenty twenty three mo wò tún sí mo wọ̀ tún mo wò sí mo rí pé ah, ó ti ní Biafra nù ah. àwa ta ní píìsì láàrin Biafra rin tiẹ̀ náà ó ṣàlọ́jọ́ tán ti ń rin tiwọn àwọn tó tẹ̀ jẹ́ pé wọ́n rówó ṣe wọ́n rí nǹkan irinṣẹ́ ṣe wọ́n rí gbogbo ẹ̀ ṣe ṣẹ́ṣán rí níbo ló já sí àfihàn wọn o àfihàn wọn ẹ wá wo ìrìn àjò tí àwa ní ọlọ́run kó bá wa rìn ẹ wá wo ìrìn àjò tọ́lọ́run bá wa rìn ẹ wo orin tọ́lọ́run ṣe fún wa nínú ìrìn àjò tá a ti rìn. ṣẹ́wárí àdẹ̀lẹ̀ dúró sọ pé ẹ ìgbà tán bá di ẹ tán bá ń dìbò a máa lọ máa jà ń bẹ̀ a lè já fundamental human right wọn ni báyìí tá a ṣe máa jà ń bẹ̀ bàtà àbálẹ̀ jàjẹ̀ tọ́ ti wá sí ká máa lọ́lé wa kọ́ ní ká kù pínyà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn tó ń dìbò lọ báyìí àwa lọ́lé wa báyìí. mo wá rẹ́rìn gbà tí wọ́n sọ fún mi ní mo ní olórí kejì mo ló ń bá àwọn ṣẹlẹ rẹ ní jàre mo ní kí wọ́n ṣe máa ní kí ni ó jẹ́ reclamation àà àìrọ́ nìyẹn irọ́ báà mi irọ́ ni. Ah, ah, mi à sọ débì ṣùgbọ́n tí olórí kejì bá tún ní kò rí bẹ́ẹ̀ máa wá kúkú sọ títa gbogbo ètò tá a ṣe pátá tá a fi ṣe declaration and reclamation bọ̀ máa dá dúró báyìí wípé olórí kejì mọ tó ń jẹ́ reclamation dáadáa ẹ mo lè má pè ní lọ́dọ̀ àwọn òyìnbó ọlọ́run kọ́ gbà lọ́dọ̀ àwọn òyìnbó yìí but nǹkan tá à ń pè ní pé ká take over nǹkan tó jẹ́ tiwa olórí kejì mọ̀ pẹ̀ dáadáa bá ṣe máa take over nǹkan tó jẹ́ tiwa dáadáa ní gidi mo fi lélẹ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ pé bóyá ẹ wọ́n ní ẹ wọ́n fẹ́ gba wọ́n fẹ́ lọ yọ flaagi nàìjíríà wọ́n fẹ́ ṣe kò sí tó jọ bẹ́ẹ̀ nítorí kí ìrọ̀rùn lè wà mo ṣe débi pé ọlọ́run fún mi ní ìmọ̀ yẹn a tún kọ àkọsíta lórí reclamation àfi bo agbésíta ṣé bẹ́ẹ̀ tọ́ wa ní èwo làbọ̀rọ̀ parọ́ lé lórí àbí fi bò gbà táwọn èèyàn fẹ́ máa jáde mo ní ẹ ní sùúrù ẹ tún jẹ́ akọ notification ká lè fún wọn wípé ẹ gbà o nǹkan wa rèé o ẹ̀tọ́ wa rèé o ṣèbí nǹkan tí mò ń ṣe tí mò ń ṣe ni pé tó bá tiẹ̀ dìjà àwa ti jàre kíjà tó ṣẹlẹ̀ torí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀pẹ́ àjàre òun lọ́nà tí kó sílẹ̀ fún wa mo ní ẹ mú notice dání ẹ mú fún wọn ibi tí flag Nàìjíríà bá wà ẹ fi flag Nàìjíríà lẹ̀ wọ́n má tún ní pé nítorí ẹyọ flag nàìjíríà wọ́n fẹ́ máa fa wàhálà ẹ fi flag nàìjíríà lẹ̀ ẹ rí flag yorùbá nàìjíríà wá yọ flag ẹ̀ tó bá yá nàìjíríà wá yọ flag ẹ̀ a jẹ́ ká máa ṣe lọ bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ wọn a máa sì ṣiṣẹ́ wọn lọ oníkálùkù a máa gbégbé ayé ẹ̀ lọ ṣùgbọ́n àwa máa gba nǹkan tó jẹ́ tiwa a máa rí flag wa àwọn èèyàn wa máa take position láti take over so that a lè bẹ̀rẹ̀ process disengaging pẹ̀lú ìjọba nàìjíríà àwọn kan wá ní ẹ tọlọ́pàá bá mú wọn kọ mú ní ọlọ́pàá nílùú wo fún kínní àà tí ọlọ́pàá bá confront ọmọ yorùbá àbí tí wọ́n fẹ́ attack ọmọ yorùbá lórí ilẹ̀ yorùbá tá à ń nǹkan tiwa confrontation nìyẹn ó pogun nìyẹn ó pogun nìyẹn àdẹ̀ láti defend kan tó jẹ́ tiwa náà ṣé bá ti sọ pé àjagun ogun ọjà wa àdẹ̀ rírí ogun ìgbà tá a máa gbọ́ agbẹnusọ àwọn <clears throat> eh, olórí wa kejì ló bá tún sọ síta àwọn náà fẹ́ lọ gba bọ́dà àwọn fẹ́ lọ dàbí kan rú níbo láyé àtayé táyé máa fi parẹ́ ẹ ní bá mi nídìí dà nǹkan rú ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti tún nǹkan ṣe ni peace ni mi ò believe inú jàgídíjàgan àbí nínú ìwà rádaràda tí kì í ṣe ìwà ọmọlúwàbí mi ò believe inú ẹ àwọn ogun tá à ń tí mò ń dojúkọ lẹ́rìn yẹn o tọ́lọ̀ ń bá mi ṣẹ́gun o oríṣiríṣi debunking oríṣiríṣi àtakò tí òun ṣe pé bóyá bísínẹ́sì mi ni èmi ni mo ní company orílẹ̀-èdè wa ni o ìran wa ni o ẹ máa wò ó Ọlọ́run kò ṣàánú ó ga o. ṣàwárí ibi tó dé yìí <laughs> mo fẹ́ sọ àṣírí kan fún gbogbo wa àṣírí náà ni pé téèyàn bá fẹ́ gba orílẹ̀-èdè ọ̀nà méjì lèèyàn fi ń gba orílẹ̀-èdè ọ̀nà méjì àkọ́kọ́ ṣẹ́rí reclamation tá à ń sọ̀rọ̀ yìí òun náà máa kọ́kọ́ ṣe reclamation tá à ń sọ ìlọ́lọ́ òun náà máa kọ́kọ́ ṣe wọ́n máa ṣe pẹ̀lú attack attack yẹn ogun ló ń jẹ́ bẹ́ẹ̀ attack yẹn ogun ni wọ́n ṣe ń gba ìlú nìyẹn reclamation tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí òun náà máa kọ́kọ́ ṣe gbára báwọn fẹ́ gba nǹkan tó jẹ tán fẹ́ ṣe kinní kan attack dẹ̀ ogun nìyẹn òun ni reclamation òun ni pọ́n gbàlú àkọ́kọ́ nìyẹn ẹ̀ẹ̀kejì òun ni ètò àárín yìí ní díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ aṣáárín ní díẹ̀díẹ̀ à ń tòwé ọlọ́run bá wa ṣe náà kò kò rìn díjú ó ó kàn yẹ pé kápá ti ṣe ní ọdún mẹ́ta yẹn sẹ́yìn ni kò bá ti dáa jù bọ́lọ́run ló ní ìgbà tásìkò ìgbà míì tí n bá sọ pé ó dùn mí pé àbá ti ṣe declaration yìí àbá ti ṣe kinní kan máa wò pé ẹ ọlọ́run ló mà ní àgbà tàsìkò kí la fẹ́ ṣe pé gbogbo gba dìlé dìlé dìlé yẹn kí n ti dìde gbìrà kí n ti sọ kó yá nǹkan tó bá gbà ló máa gbà ṣebí fọmọ yorùbá ni ó ti da but mo ṣáà ń wò náà ni ipò dà ẹ ṣáà já ní sùúrù ẹ já tẹ́ wọn lọ́rùn ẹ já tẹ́ wọn lọ́rùn ẹ já tẹ́ wọn lọ́rùn tẹ́ wọn lọ́rùn tẹ́ wọn lọ́rùn tó fẹ́ àfẹ́ tọmọ yorùbá báyìí ó wá di pé àwọn nǹkan àìkí tó sọ ìkejì fún yín mo notice pé ìbẹ̀rù ìbẹ̀rù lóríṣiríṣi nǹkan ìbẹ̀rù mo wá ń wò pé à ẹ tó wàá máa gbà ló máa nígboyà ọlọ́run ló ń fún yàn nígboyà ẹ̀rù máa bàyàn lóòótọ́ ṣùgbọ́n èèyàn ló máa ní ìgboyà pé àníṣẹ́ òpin máa dé sí òṣì ìṣẹ́ gbogbo ìdààmú yìí òpin máa dé sí ṣe rí gbogbo nǹkan téèyàn rí tó yẹ kéèyàn rí yẹn ìyẹn ló máa ń fún yàn ní ìgboyà pé rọ́ni ànígbà òpin láti dé sí i mi ò mọ̀ bóyá ẹ rántí nígbà kan years back mo rí clip yẹn nígbà tí ní America náà ṣó wa ní clip àwọn ọmọ Ìbàdàn àwọn ọmọ secondary ṣé secondary or primary school tí wọ́n protest nìbàdàn tán da Ìbàdàn rú rẹpẹtẹ báyìí wọ́n da Ìbàdàn rú àwọn ọmọ yẹn wọ́n ní ìgboyà ní wọ́n bọ́ta wọ́n da gbogbo ẹ̀rú ni ìgbó wọn ò bẹ̀rù pé bóyá ọlọ́pàá wọn ò bẹ̀rù pàwọn àgbàlagbà wọn ò bẹ̀rù pé bóyá kinní kan wọ́n déwájú gómìnà gan ohun wọn lọ déédéé ní tán sọ̀rọ̀ irú ìgboyà yẹn la máa ní ìgboyà David iwájú Goliath ni torí gbogbo nǹkan tó yíwa ká bí Goliath ni ẹwọ́yọ ọdún tán ti ń bìdẹ̀ ẹwọ́yọ ọdún tán ti ń ṣe é wọ́n ti di Goliath ó ti dandan ká di David ká ní àtìlẹyìn Ọlọ́run tó ta bá ní báwo la ṣe fẹ́ bá Goliath ọ̀nà bó la ṣe fẹ́ gbà bá báwo la ṣe fẹ́ bá ọ̀ àfi ká yára dìde ká dúró bíi David ká wá ní Ọlọ́run lẹ́yìn ṣe àpẹtọ Ọlọ́run bá ti wà lẹ́yìn yàn ọkàn yàn máa ń balẹ̀ ni Ọlọ́run máa ń dáyàn lójú dáadáa ọ̀nà tá a lè fi ṣe nìyẹn ṣe wá rí ìgbà tí mo ti wá wò ó pé bó ṣe rí nìyẹn ṣe wá rí ọ̀nà kejì èyí tá à ń tọ̀ yìí bá ọ̀nà méjì ló máa end sí tó bá jẹ́ ìlú òyìnbó ni tó bá jẹ́ ìlú òyìnbó ni a end sí wọ́rọ́wọ́ a yanjú ẹ̀ wọ́rọ́wọ́ àìmọye ìlú tán ti yanjú káàkiri káàkiri àwọn kan wá sọ lẹ́nu mẹ́ta ẹ̀ Scotland ah Scotland èwo tẹ bá mọ ìtàn ẹ̀ ẹ̀ ní sọ bẹ́ẹ̀ mo kúrò lórí yẹn ìyá aládé tó kú lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ìyá yẹn màmá aládé yẹn ó fara ti Scotland gidi ó ti gbé ẹ̀mí ẹ̀ sínú Scotland. so Scotland kan tó kúrò lẹ́yìn pé ẹ̀yà kan náà ni gbogbo wọn o ẹ̀yà kan náà ni wọn o kó tó kúrò àwọn náà máa dà sí rọ́ọ̀fù but àwọn ò lè rọ́ọ̀fù tó pọ̀ torí àwọn ò lè àfọ̀dógún so tí wọ́n bá ti targiment tóun ni wọ́n bá ti ń lọ sókè díẹ̀díẹ̀ ń sìn ẹni pọ́n máa pera máa bára wọn sọ ṣe rí ọ̀nà méjì ọ̀nà tá à ń gbà yìí lọ́nà peace tá à ń gbà yìí tá a fi ta rìn rìn ta wá dé reclamation reclamation yẹn làwọn míì ń lò ó tó bá ṣe reclamation wọ́n á ṣẹ̀ṣẹ̀ padà wá bá paper work documentation but ètò àwọn arìn sìn òun ni àwọn òyìnbó gangan rìn arìn paper work wọ́n arìn documentation wọ́n á dẹ̀ bọ́ra wọn lọ́wọ́ ó parí síbẹ̀ nìyẹn ló bá tán ló bá tán kò sí kò sí nǹkan mímu ló bá tán bọ̀ṣẹ́ rí ọ̀dọ́ tí wọ́n ń bí bákan méjì ni àwọn ò béèrè ogun o àwọn ò jagun ṣùgbọ́n téèyàn kan bá ní òun fẹ́ dènà wa torí kò sí kírímínà à ń ṣe kírímínà o láti béèrè ẹ̀tọ́ wa o right wa ni ọlọ́run ló fún wa ní nǹkan wa a gba nǹkan tí òun ṣe tiwa a dọ́dọ̀ private business ẹ̀yàn kankan a dọ́dọ̀ company anybody ó tì in tó ń jẹ́ ẹ̀tọ́ ọmọ yorùbá resources wọn property wọn ilẹ̀ borders ilẹ̀ wa ni border border wa ilẹ̀ wa ni à ń láti bẹ̀rẹ̀ bọ́dà wa à ń láti àlà ń lọ sínú barak èèyàn kan sọ pé ẹ wọn náà máa wọnú àlà ń lọ nu barak nítorí Ọlọ́run declaration wa ti sọ automatically àwọn ọmọ Yorùbá tó wà nínú barak àwọn náà ní barak yẹn àwọn ọmọ Yorùbá tó wà ní each of the barracks tó wà nílẹ̀ Yorùbá àwọn náà ní barak yẹn àwọn náà mọ olórí tí wọ́n máa mú láàrin wọn láti ṣe olórí ní each of the barracks àwọn náà ní bára àwọn ló yẹ kán gbé ìgbésẹ̀ yẹn fúnra ara wọn ní àwọn barracks yẹn nítorí ẹ̀rí ti sọ declaration ti fún wọn ní agbára yẹn ó ti fún wọn ní agbára yẹn so ànídàá ti wọnú barracks ọmọ Yorùbá wà ní each of the barracks àwọn Yorùbá tó wà ní each of the barracks àwọn ni wọ́n ní agbára inú barracks yẹn láti take over. a ní láti lọ gba borders wa tó ra mọ̀ pé borders wa àjèjì ló pọ̀ jù bẹ́ẹ̀ kápá mọ̀ pé ọmọ yorùbá ló pọ̀ bẹ́ẹ̀ ni àbá fìyẹn lẹ̀ fún àwọn yorùbá tó wà bẹ́ẹ̀ bọ́ ọmọ kọ́jèjì ló pọ̀ jù bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé a láti lọ gba borders wa fúnra wa peacefully dẹ́ni bọ̀tán bá ní pé ibi tó ti lè yí padà nìyẹn ọ̀nà tá a rìn ọ̀nà méjì ni inú kó jẹ́ pé kí gbogbo ẹ lọ ká ṣe pépà wọ̀ kó ní káàkú dẹ̀ máa tẹ̀síwájú nínú àlàáfíà ọ kí wọ́n fẹ́ bá wa fagídí sọ pé nǹkan tó jẹ́ tiwa à lè gbà á ṣe mọ̀ pé wọ́n pe ìjà nìyẹn wọ́n bá dẹ̀ pe ìjà a máa dìfẹ́ǹdì nǹkan tó jẹ́ tiwa mi ò yé sọ o ìyẹn ń ṣe ogun self defence ni right wa ni a máa defend nǹkan tó jẹ́ tiwa. àwọn èèyàn kan sọ pé ẹ ṣe ní nǹkan ogun ni ṣe lọ́mọ ogun ni ṣe lélẹ̀ ní irọ́ o but mo mọ̀ pé ọlọ́run wà lẹ́yìn wa àwa lọ́lọ́run àwa lọ́lọ́run bá má béèrè nǹkan tó jẹ́ tiwa torí a lè jẹ́ kí ìran wa kó parun a lè lajú sílẹ̀ ṣé wàá rí ibi tá a dé ní èní ṣé rí rí information yẹn kò ń ṣe èèyàn kan lónìí kì í ṣe èèyàn méjì lónìí gbogbo ọmọ yorùbá ní àpapọ̀ àwa la ní reclamation gbogbo wa ni ká lọ bára wa sọ̀rọ̀ ká mọ tá a fẹ́ bóyá a fẹ́ kúrò ní òótọ́ àti lódodo ní oko ẹrú yìí bóyá a fẹ́ fi òpin sínú àjò burúkú táwa múnisìn fi wá sí bóyá a fẹ́ lo opportunity tọ́lọ́run ti fún wa wípé à a ti gbé ìgbésẹ̀ dáadáa a fẹ́ lò àbá a fẹ́ lò ó kù sí wa lọ́wọ́ gbogbo ala láti bọ́ta o tí a bá bọ́ta tí èrò bá bọ́ta pé a fẹ́ gba nǹkan tó jẹ́ tiwa a fẹ́ máa yà sí nǹkan tó jẹ́ tiwa gbogbo ọ́fíìsì gbogbo nǹkan tó jẹ́ tiwa ní gbogbo state wa káwóye tí sójà fẹ́ pa àbáwóye tí army fẹ́ pa ẹ̀ pólísì fẹ́ pa káwó tó bá di ogun àkọ́kọ́ gbogbo ọmọ Yorùbá pátá tó wà ní gbogbo armed forces tó wà ní sójà ni eh, air force ni navy ni police ni eh, immigration ni civil defence gbogbo ọmọ yorùbá pátá wọn láti padà sílé láti wá defend orílẹ̀-èdè wọn gbogbo ọmọ yorùbá pátápátá tó wà ní forces wọn láti resign en masse kọ́ máa bọ̀ lé torí ibo náà fẹ́ kọ́ sí. Si ẹnu ọ̀nà fẹ́ fi sọ wípé wọ́n ń pa àwọn èèyàn àwọn àwọn wà ní ibi iṣẹ́ ẹ̀ lọ́ọ́ sọ fún wọn tí wọ́n rò pé àwọn ò lè rí bẹ́tà nílùú àwọn ṣé torílẹ̀-èdè Yorùbá bá dé ń sìn ṣé ayé ò ní dáa fún wọn ju ètò ṣe lọ lọ́wọ́ yìí ṣé ayé ò ní dáa ju ìgbésí ayé burúkú tán ń gbé lọ́wọ́ yìí àbí ìgbésí ayé òun náà ń gbé tẹ̀yìn tí ò wọn tán máa gbé tán máa ní kó máa ṣọ̀gá fún tán máa kó wọn lọ sójú ogun tí wọ́n ní fún wọn ní nǹkan ogun tó máa ní kí boko haram máa pa wọ́n tó máa ní tí wọ́n bá give order wọn gbọ́dọ̀ shoot boko haram dẹ̀ ń shoot ẹ̀ dẹ̀ ní give order yẹn ẹ̀ ní give order tí wọ́n máa fi pa wọ́n àìmọye ọmọ yorùbá aláàbọ̀ ara àìmọye ọmọ yorùbá tó ti padà nù ṣé ẹ lọmọ yorùbá máa lóun fẹ́ dúró fún ṣé tá a bá wá sórílẹ̀-èdè wọn ìwọ̀n nígbègbè ayé tó dájú bẹ́ẹ̀ lọ ni so tí àwọn tó àwọn tá a fẹ́ gba nǹkan wa lọ́wọ́ wọn tó bá láwọn sọ gbogbo àkọ́kọ́ gbogbo ọmọ ogun tó jẹ́ Yorùbá wọn láti resign kọ́ máa bọ̀ lé dandan ni kọ́ wá defend ìlú wọn wọn láti dandan nìyẹn ṣùgbọ́n àwa ò pé ogun àwa ò dẹ̀ wá ogun ṣùgbọ́n <laughs> a máa máa reclaim tó jẹ́ tiwa kò wá ń ṣe èèyàn kan kò ń ṣe pé àwọn kan ni àwọn kan kọ́ irọ́ o gbogbo wa la máa bọ́ta ẹjọ́ tó bá ti wá yá wa ṣe mọ̀ fóònù tó wà ń ta ẹ̀ ó sì ta aṣọ gbẹ dáadáa ó wá kù sọ gbogbo ọmọ Yorùbá báyìí ká wá gbé ìgbésẹ̀ yẹn ó lè jẹ ọmọ ọdún mẹ́wàá ló máa lead ó lè jẹ ọmọ ọdún mẹ́wàá ló máa yá kí gbogbo wa ká bọ́ta ó lè jẹ ọmọ ọdún mẹ́wàá ó lè jẹ́ ọmọ kékeré tá àti ẹ̀ lérò ó lè jẹ́ tá àti ẹ̀ lérò àti ẹ̀ fọkàn sí òun ló máa dìde ló máa ní ó yá everybody dìde o everybody dẹ̀ máa tẹ̀lé bí eré bí eré ni ló bá dèrò ló bá dèrò ẹjọ́ tí gbogbo a bá jáde ní gbogbo state wa èrò tá a jáde pé àníṣe a ti gba nǹkan wa a gba nǹkan wa àwọn tí Nàìjíríà fi sí ipò níbẹ̀ nínú ẹ yorùbá kàn máa lọ lé jẹ́já oníkàkù ló nílé ẹ̀ wọ́n ní ilé kan tó yàn wọ́n sí ipò ìgbésí ayé táwọn bá yọ ẹ̀ńtẹ́bí bá fẹ́ pakú kó pakú tó ń bẹ̀rù wípé tí wọ́n yorùbá bá dé àwọn òní lè gbégbèsè ayé bẹ́ẹ̀ mọ́ lóòótọ́ ẹ̀ ní lè gbégbèsè ayé bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ máa gbégbèsè ayé tó dáa ẹ máa gbégbèsè ayé ìfọkànbalẹ̀ ìgbésí ayé tẹ̀ ń lọ ń bá lo ìgbẹ́ máa bá nílẹ̀ yorùbá náà ẹ máa rí nílẹ̀ yorùbá kí ló dé tẹ̀ sacrifice fáwọn èèyàn yín tí gbogbo a bá bọ́ ta pátápátá tá a sin àwọn olórí yẹn tá a sìn wọ́n lọ́lé tá a dẹ̀ rárá tilẹ̀kùn ilé àtilẹ̀kùn ọ́fíìsì táwọn tó máa ṣèjọba fi máa débẹ̀ kò sí wàhálà àjà gbogbo wa la máa bọ́ ta ṣe kò sí pé bóyá àwọn mẹ́wàá kan àwọn hundred kan irọ́ o bá ṣe pọ̀ tó ni tó bá jẹ́ pa fẹ́ bẹ̀ ibi tó kù sí nìyẹn níbi tá a dé sí nìyẹn sísà mi gbogbo ọmọ yorùbá la máa dìde ọ̀rọ̀ pé bóyá àwọn ẹgbẹ́ kan àwọn aṣojú kan ni o àpapọ̀ ni o iwájú ni o ẹ̀yìn ni o ẹ̀gbẹ́ ni àárín ni o ọmọlẹ́yìn a ni o ọmọlẹ́yìn b ni o irọ́ gbà kò ṣiṣẹ́ bẹ́ẹ̀ o kò ṣiṣẹ́ bẹ́ẹ̀ gbogbo wa pátá la máa jà la máa jà bọ́ síta láti jà fún nǹkan tó jẹ́ tiwa àwọn ò gba ogun but a máa béèrè fún nǹkan tó jẹ́ tiwa ṣùgbọ́n tọ́ta bá wá ní pé jẹ́jẹ́ àjókòó a béèrè nǹkan kan tí ò ń ṣe tiwa a jáde o à ń ṣe criminal o à ń ṣe criminal o so a dẹ̀ ti gbìyànjú tó gbogbo àgbáyé rí wípé yes ah ah ọmọlúàbí ni wa gbogbo ọ̀nà tó tọ́ tó tọ́ tí ò mú wàhálà wa tí ò mú ìdààmú wa gbogbo ẹ̀ la tò sílẹ̀ gbogbo ẹ̀ la ń tọ̀ ètò wa di pé ya fẹ́ wá take over yẹn gbọ̀ngbọ̀ngbọ̀n ká gbà á kọ́tà wa ní kí ni jẹ́ bẹ́ẹ̀ à ọ̀tá pogun ní o ó pogun nìyẹn a dẹ̀ máa dìfẹ́ǹdì kan tó jẹ́ tiwa David ní wa lẹ́lọ́n lẹ́yìn ẹjẹ́ a máa bá bọ̀ ẹjẹ́ ariwo gbogbo án láti dìde o níbi tá a dé yìí gbogbo án láti dìde tó bá jẹ́ pé gbogbo nǹkan tí mo kà sílẹ̀ nǹkan tí ò tẹ́ wa lọ́rùn ni tó jẹ́ pé nǹkan tẹ́ pé a fẹ́ sọ pé end tọ́lọ́ndẹ̀ ti ṣoore débi tó ṣe dé yìí fún wa wípé ká máa lọ́lé ilé wa rẹ̀ àti délé ká máa lọ gba nǹkan ká kan gba nǹkan tó jẹ́ tiwa ká má máa bẹ̀rù ká máa sọ pé ẹ̀yin mẹ́ta kan ni kẹ́ ṣe àwa kan àṣejàre ló bá tán gbogbo ala láti ṣe o ó ti dójú ẹ̀ báyìí gbogbo apátápátá gbogbo ọmọ Yorùbá ó lè wá jẹ́ ọmọ ọdún mẹ́wàá lọ́dọ̀ ń fẹ́ lò tẹ́yọ̀ kan bá ti dìde tí gbogbo à ń tẹ̀lé mi tẹ́yọ̀ kan tẹ́yọ̀ kan bá ti tí gbogbo à ń tẹ̀lé ni àjọ máa bọ́ takọ̀ ni bó ṣe wà nìyẹn everybody ni o so sister mi nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún àwọn èèyàn wa lẹ́nìí nìyẹn torí àwọn àdojúkọ ẹ pé ìrìn àjò yóò ga nígbà tí ẹ bá wà ní àárín kì í ṣe pé nítorí èèyàn jóbìnrin nìkan bọ̀ tó gún ni <laughs> ìdojúkọ ọlọ́tún ìdojúkọ lósì bọ̀tà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe wọ́n pé tí ọ̀tá bá kọ́kọ́ fẹ́ gbógun nǹkan tẹ́ ẹ bá ń ṣe yẹn wọ́n á máa fẹnu bàjẹ́ wọ́n á fẹnu tẹ́ńbẹ́lẹ̀ but ìyẹn ò ń ṣe nǹkan kan ìyẹn ò dá kankan dúró rárá ní tá à ń ṣe léèní ìtànnilọ́la gbogbo tá à ń ṣe léèní ìtànnilọ́la ìtàn ń bọ̀ wá jẹ́rìí ìtàn ń bọ̀ wá sọ bó ṣe rí gangan bó ṣe jẹ́ time will tell ah time will tell dandan ni. <laughs> so kò sí wàhálà a lè afford àti sọ pé à ń take time each time tá bá take each delay tá à ń ṣe là ń fún ọ̀tá lágbára bá a ṣe ń delay lọ́tá ń gbọ́ sí lọ́tá ń lágbára sí lọ́tá ń ṣe bùgá ló ń bùgá sí bá a dẹ̀ ṣe ń delay là ń dẹ́rù bara wa sí làwa náà ń ṣojo sí ló wá di pé nǹkan tá a ti fẹ́ mú báyìí ẹ̀rù wa ń bà wá kí mú ni kí má mú ló bá tán so gbogbo ń láti dìde o ó ti kúrò lọ́rọ̀ èèyàn kan báyìí gbogbo nǹkan tí mò ń sọ yìí tí mò ń sọ yìí òun ló jẹ́ kí n ronú ronú pé ah ẹ̀yìn tó wà níwájú yóò dá o èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yóò bọ́ sí torí èyí tó ń lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti pín class inú kó lówó àbí kó má lówó ìwọ ẹni tí ò lówó ló wá dáràn àwọn ni wọ́n ní kán kú àwọn dẹ̀ nọ́pọ̀ jù àwọn dẹ̀nà ń jẹ́ ìlú mélòó ló lówó mélòó làwọn tó ń rí àǹfààní jẹ ṣe rí bó ṣe wà ń lẹ̀ ìyẹn ló wá jẹ́ kí ibi gbọ́ngbọ́n fúnra mi ro àròjinlẹ̀ nígbà tí mo gbọ́ pé ah Yorùbá nation wọ́n tún ti gbé padà ó tún ti jáde padà iṣẹ́ tuntun àwọn tó bá làwọn bẹ̀rẹ̀ lọ́dún mẹ́ta kan tó ń sọ̀tàn tí ò sílẹ̀ wọ́n rìn níwò ẹ̀ ní kò ń ṣe tuntun àwọn kan ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ àwa gan ti wà ń bẹ̀ a ti ṣe tipẹ́tipẹ́ sí ìyẹn ń ṣe titun wọ́n sọ pé ẹ̀yin tẹ́ gbé jáde lọ́dún mẹ́ta àwọn tó ti wá ṣe tẹ́lẹ̀ ńkọ́ àwọn kan ti gbé tẹ́lẹ̀ àwọn bàbá wa àwọn náà ti gbé àwọn náà ti gbé tẹ́lẹ̀ pé Yorùbá ni kó dá dúró àìmọye àìmọye àwọn bàbá wa tó ti lọ tó sọ pé kó kó dá dúró ń gbà yẹn káwa tó sọ pé ọ ayé tuntun yìí àwọ ayé tuntun yìí ṣebí eh, ibà Gani Adam ṣe bóun náà gbé ń gbà yìí so why tẹ máa ṣe sọ pé ẹ̀yin ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń sìn ẹ̀yin kọ́ ó kàn ẹ́ pé ó dákẹ́ oníkàkùn tún dìde padà pé à ẹ wò ó ká má rí bọ̀n kẹ́mi tó wọnú ẹ̀ èmi ṣe ìwádìí ìwádìí tí mo dẹ̀ ṣe mo sọ fún gbogbo ọmọ Yorùbá mo ní à nǹkan tán sọ ni pé kọ́ máa tì ní o kọ́ máa tì títí wọ́n máa fi wọ ọdún ìbò kán lọ dìbò kò sí nǹkan kan kò sí ìdìrẹ́ kò sànù o nǹkan tán ṣe nìyẹn o àwọn tí ò bá dẹ̀ yé àwọn tó bá bá wọn fọwọ́sowọ́pọ̀ sírú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n ta ìran wọn sóko ẹrú ni nítorí ẹni tó bá fẹ́ dìbò ní right àti dìbò but the thing is kí lẹ̀ ń dìbò lé lórí kí nǹkan tẹ̀ ń dìbò lé lórí constitution lẹ fẹ́ sọ ni àbá amendment ẹ̀ àbí structure àbí system tó wọnú tó ti wà ńlẹ̀ tí wọ́n ti ṣe pé kò sí kò ní sí àtúnṣe ẹni tó bá dìbò lè dìbò mi ò sọ̀rọ̀ against fundamental human rights anybody mi ò fight against it that is why tèmi insist pé twenty twenty two ni tó tẹ́ tó bá fẹ́ dìbò twenty twenty three èmi ò lè takò mi ò ṣe fundamental human rights ẹ̀ ni bọ̀tẹ́ àwa bá ti lọ́ọ́ lè tiwa ẹ̀hẹ́n àti dẹ́lu wa náà kí ló ń pẹ́ láwọn tó ń dìbò wọ́n á lọ dìbò Nàìjíríà a lọ dìbò nàìjíríà ni wọ́n ní right àti dìbò nàìjíríà kò bá ti adó lórílẹ̀‐èdè wa mu kò bàjà kò àfẹ́kẹ̀. bẹ́ẹ̀ jẹ́ kí n sòtọ́ fún yín <laughs> ṣe rí twenty twenty two òun ló ń jẹ́ pé ògo báwo ni wọ́n ṣe ń sọ kéèyàn gba destiny ẹ̀ into their hands àwọn ọ̀dọ́ ni àwọn ọdún méjì yìí síra wọn àwọn ọ̀dọ́ ló bá wí o twenty twenty two yìí tí a ṣiṣẹ́ táwọn ọ̀dọ́ ṣiṣẹ́ tá a bọ́ lóko ẹrú yìí pátápátá tá a lọ lé a bẹ̀rẹ̀ sí gbégbé ayé tó da nílé àwọn ọ̀dọ́ wa wọ́n ti gba destiny wọn padà nìyẹn o wọ́n ti gbogbo wọn padà nìyẹn o wọ́n ti ń rógo wọn lò nìyẹn o wọ́n ti ní ìgbéga nìyẹn o wọ́n ti ní ìlọsíwájú nìyẹn o ṣùgbọ́n mo lè àjọyìn pẹ̀lú gbogbo nǹkan tá a kà sílẹ̀ yìí ẹni tó bá ní kò rí bẹ́ẹ̀ kó jọ kó jẹ́ kí n gbọ́ gbogbo nǹkan tá a kà sílẹ̀ tí ò dẹ̀ sí wọ̀ tí ò sí any hope rárá fún àtúnṣe twenty twenty three confam ni ìyẹn ò ní pọ́n ní wọ́n pé ìyẹn ìyẹn dúró fún ìparun ọ̀tá àwọn ọ̀dọ́ wa ìyẹn dúró fún káwọn ọ̀dọ́ wa àwọn ọ̀tá wọn kọ́ má rògbò wọn lò kọ́ má rògbò wọn lò ìyẹn dúró fún pé kọ́ má rògbò wọn lò because kò sí mọ́ ṣe lè lò ó torí constitution tó wà ń bẹ kò kúkú fẹ́bọ̀ wọn náà àti ilẹ̀ wa gbọ́n kan tó ti bàjẹ́ kò kúkú da so ẹ̀ ti ń lọ sí orí kí náà ń pè orí omi wọ́n ti ń risk life wọn àìmọye ti ń kú so ṣé continuation yẹn ni kó wá continue àbí ètò jẹ́ pé àwọn ọ̀dọ́ wọn wọn ò lè rí ògbó nǹkan tí wọn ò náà ń pè wọ́n kọ́ máa pe ọ̀dọ́ tọ́g kọ́ máa pe ọ̀dọ́ ní ọmọ ọ̀ta àwọn tó wà ní ara ẹ̀ gidigidi ẹ wá bẹ̀rẹ̀ sí sọ wọ́n lórúkọ ẹ bẹ̀rẹ̀ sí jẹ́ kán gbégbé ayé tọ́lọ́run ò dá fún wọn nǹkan tí wọn tí wọn rò páwọn lè ṣe láyé wọn bẹ̀rẹ̀ sí wọn bẹ̀rẹ̀ sí sọ wọ́n dà kọ́ máa lọ pààyàn kọ́ máa lọ ṣàyàn kọ́ máa lọ ṣe kọ́ máa ṣe ritual kí ló dé ọ̀nà àbáyọ dẹ̀ wà ẹ wá ń dènà àbáyọ ọ̀nà àbáyọ yẹn ṣé tí a bá padà sílé nísìn ṣé à ní control resources wa ṣé gbẹ̀gà ò ní sí fún wa àwọn kan takò wọn bá ń takò wọn ní kí ló ṣe kí ni nǹkan tó ń ṣe kí ló ń ṣe tó la wí ṣẹ́rí yẹn kínní kan mo fẹ́ fi yé wa lẹ́yìn èmi ò ní kí ẹni tó máa dìbò má dìbò mi ò ní ẹni tó bá rìn nínú ìrìn àjò wa tó ń ṣe ẹsẹ̀ méjì tó ń ṣe iyèméjì tó fi pé twenty twenty three yẹn òun ni ọ̀nà tóun lè rìn lọ <laughs> èmi ò ní kó má ṣe ṣùgbọ́n èmi bẹ ọmọ Yorùbá mo wá bẹ̀ yín ni o mo wá bẹ̀ yín ni pé ẹ jọ̀ọ́ ẹ ro àròjinlẹ̀ ọ̀nà àbáyọ nìyí o Ọlọ́run ti ṣe o ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ yẹn ká dẹ̀ ṣe àṣeyọrí ní twenty twenty two yìí ni òrùn tó wà ń ta ó sì ta aṣọ gbẹ náà báwọn yorùbá ṣe máa ń sọ ó tó aṣọ gbẹ dáadáa nǹkan ta ní ìdá ti ṣe nǹkan ìṣẹ́jú mi láàrin ìṣẹ́jú ló bá yí padà láàrin ìṣẹ́jú ni ló bá yí padà ṣe rí <laughs> fẹ́ ṣe mistake pé a lọ dìbò because a tún ti sign oko ẹrú nìyẹn o another amalgamation nìyẹn àti etí mi ò lè sọ tó tún burú ju àwọn tí mo sọ yìí lọ torí àwọn etí mi ò lè sọ àwọn kan tó ń bọ̀ mo ti sọ díẹ̀ nínú ẹ̀ tó ti ń ṣẹlẹ̀ ń sìn mo ti sọ díẹ̀ nínú ẹ̀ ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ ń sìn ṣẹ̀rẹ́ àwọn nǹkan míì wà tẹ́ pé ìfà àtẹ̀yìn ọba gbọ́ èèyàn tẹ̀ gbọ́ ó dẹ̀ máa ṣẹlẹ̀ táwọn èèyàn ò bá dìde gbogbo àtakò wọ́n ń takò èèyàn gbégbèsè wọ́n ń takò wọ́n ń takò nígbà tí òun ṣe pé ẹ̀rọ alternative èmi kọ́ ni mo gbé kalẹ̀ ìrìn tí mò ń rìn ọlọ́run níṣẹ́ ó kọjá ní téèyàn lè ṣe ó kọjá agbára mi ọlọ́run ló ní ìrìn ó kàn rẹ́ mi iṣẹ́ ni o ó dẹ̀ ràn gbogbo àwa tó wà pẹ̀lú mi iṣẹ́ gbogbo àwa tá a dẹ̀ rìnrìn àjò yìí nítòótọ́ àti lódodo ó ràn gbogbo wa iṣẹ́ so kí wá ló dé kí ló fà àtakò nínú tá à ń sọ nínú gbogbo nǹkan tá a kà sílẹ̀ tí ò sí àtúnṣe mọ́ kò sí ọ̀nà mọ́ kò sí orúwẹ̀ mi ò mọ ẹni náà ṣebí ìgbà kan ẹ̀mí àwọn sunkún ké wípé àánú òun ké wọn tó fẹ́ gba ìjọba ni o òun ké torí kò sí nǹkan kan ẹni tó wà ń bẹ̀ sí kò sí nǹkan kan sàrà wo náà fẹ́ dá fún ẹni tó ń bọ̀ idán wo ló fẹ́ pa kò sí dán kò sí dán the only ọ̀nà ni pé kó káàkiri yọ lè bà bẹ́ẹ̀ jẹ́jẹ́ ètò ò bá dẹ̀ dáa jù ká pé wọ́n gbà ní ká ṣe lórílẹ̀ Nàìjíríà tí bá jẹ́ ká ṣe ni ìrọ̀rùn ni ò bá jẹ́ kí ni nǹkan náà kọ́ ní kẹ́nìkan pa mọ́ ó ti fi wá sórílẹ̀-èdè wa o ó tún fi èdè wa sí wa lẹ́nu o ó fún wa ní àṣà ó fún wa ní gbogbo ẹ o ọlọ́run ló ṣe èèyàn kọ́ o. Yorùbá Gidi TV.